òun náà ní kò fi sí ọkọ̀ ojú omi yẹn. abẹ́ àwọn àmójútó wa ní kí títí rẹ̀ ó sì ti wáyé. nítorí pé kò lè ṣeé ṣe kíyàn kàn lọ jẹ́ pé èèyàn lọ ṣe nǹkan tẹ́nìkan ò tí ì ṣe rí. títí ṣe nǹkan yẹn kó wá wá ní rọrùn kò lè wá ní rọrùn àfikọ́jẹ́ polówó ẹlẹ́dàá wa òun ló fi rírí nǹkan yẹn ṣe ló fi màyà òun ló ṣe títí nǹkan yẹn nírọ̀rùn ìlọ́fà ló fi ṣe ṣe. àwọn olùmọ̀ nípa tẹ̀síìn àti àwọn ọ̀kọ̀tàn wọ́n nígbà tí ànábì Nuh alayhi salam tó ti kí àwọn èèyàn rẹ̀ pè wọ́n pè wọ́n pè wọ́n pè wọ́n ṣé ọdún gorí ọdún tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ lé iná ni àwọn bàbá wọn ni wọ́n ti dá ànábì ní hàmà àwọn bàbá bàbá wọn wọ́n dá mà àwọn bàbá bàbá bàbá bàbá bàbá bòmíì wọ́n dá mà nítorí pé ẹgbẹ̀rún ọdún ó dín àádọ́ta kì tó kéré kéèyàn lólu ọdún yẹn láàrin àwọn èèyàn ọjà pé fi ń pè wọn lọ sí di pé ọkọ̀wé mi àbúrò wọ̀ máa rẹ̀ fún mi ìlẹ́yìn lọ́wọ́ yìí ẹ̀yìn ẹ̀yà mi ẹ máa ti ọwọ́ àbúrò nìkan torí pé ẹ ò ní ọba mi tó tọ́ láti fòdodo jọ́sìn yàtọ̀ sí ọwọ́. ìyẹn wá lò nine hundred and fifty years. ebi ń pe àwọn èèyàn lọ síbi kí wọ́n wá láti wá wọkọ̀ ọ̀la ọkọ̀ ọ̀la eléyìí tí ì lani ebi àti sọ̀rọ̀ ìbú ayérayé tí ò ní eléyìí tó ti pé bá ti wọnú ẹ̀ oríire ọ̀jẹ̀ tiẹ̀ gbogbo wọn ni wọ́n dá lẹ́bẹ̀ẹ́ náà hàn án pé ní gbogbo agolí kọ̀ọ̀kan bàbá kọ̀ọ̀kan máa wọ́n náwó sí níwájú àwọn ọmọ wọn torí bàbá tí wọ́n náwó sí bẹ́ẹ̀ ni bá mi àìbámà ikú lè kánjú mú mi lọ kẹ́yìn ọmọ asẹ́kù láyé ẹ gbọ́dọ̀ tẹ́lẹ̀ o asinilọ́nà ni o wéèrè sí ní pẹ̀lú báyìí ni wọ́n máa ń fi ànábì ní wọ́n alẹ́ yìí ṣẹlẹ̀ nígbà tí ó ti wá hàn pé ọ̀wọ́n èèyàn ẹ̀ta ọ̀rọ̀ tó ti gbàgbọ́ nìkan náà ni ẹlòmíì ò tún ní ìgbàgbọ́ má nínú àwọn èèyàn rẹ̀ wọ́n máa amana ma'ahu illa qalil àwọn ẹni tó gbàgbọ́ pẹ̀lú ànábì Nuh alayhi salam ó ju àwọn èèyàn wọ́n wẹ́rẹ́ lọ àwọn èèyàn díẹ̀ náà ni wọ́n gbàgbọ́ eléyìí tó túmọ̀ sí pé táwọn bá ń pèpè lọ sí díẹ̀ sìn láti mọ̀rọ̀ sọ sí alẹ́ nu wa àmọ́ ká okun ká yọkọ̀ mọ́ òkun rẹ̀ àwa jẹ́ni tó ṣe pé ọjọ́ péréte tí tó nǹkan iná la pe àwọn èèyàn wa lọ síbi òdodo tá à ń pè wọn lọ síbi rẹ̀ àti pípa pa ohun tá à ń pè wọn lọ síbi rẹ̀ òdodo ni tó fi kọ́ pamọ́ tí gbogbo ẹni tó bá ní làákàyè kódà ó tún wáá jẹ́ kó tuntun yẹn Allahu azza wa jalla olófinra wa kábà wà gàgà ni wọ́n rán kìí ṣe pé iṣẹ́ tẹ́ni tí wọ́n rán jẹ́ làwọn rán ẹni tó ṣẹ́kù létí rẹ̀ àwa gàgà ni wọ́n rán tí gbogbo àwọn nǹkan wọ̀nyí bá pé sọ́wọ́ wa kò sọ́ di tó láti gbé káwọn èèyàn tẹ̀lé wa o kò sọ di dandan ikú káwọn èèyàn gba tiwa o kò sì sọ di nǹkan kò sí mẹsẹ fáwọn èèyàn pé wọn tẹ̀lé dàpọ amatare lé ìkẹ́kọ̀ọ́ gbogbo àti alakọkẹ ẹyin náà mọrọ sọ iṣẹ́ ìsìnkú yẹn lọ síbi rẹ òdodo ni ẹ má sọ̀rọ̀ fẹnu a ti kó gbogbo iṣẹ́ ìbáwọn èèyàn sọ àkójọ àtúndàálẹ̀ àtúnṣà àyíké kò sí sinmi lọ́nà nínú ẹ̀. wàlẹ́kìn láti gbẹ́sẹ̀ tí wọ́n ṣe ó ṣe ní láàánú ike ní gbogbo òòlù pátá èyí ṣe pé wọn ọ̀dà yín mà ṣùgbọ́n àríyàn mẹ́ta ti ń tẹ̀lé yín. ọ̀yẹ́ ká sì torí rẹ̀ bínú ọ̀yẹ́ ká sì torí rẹ̀ bínú. nùú alayhi salam. 950 years wa ma amana ma'ahu illa qalil àwọn ẹni tó gbàgbọ́ wọn ò tó nǹkan kan ẹnì kankan gbàgbọ́ àtẹ̀yàn díẹ̀ kí á ní nǹkan tó bínú sí kí ni tó fẹ́ wù dálẹ̀ sí kí ló dé tán dápara sọmọlàkejì rẹ ọ̀fẹ́nu dáta rẹ ọ̀nsọ̀rọ̀ rẹ láìda tó bá sì yẹ kápọ̀ mẹ́nìkan lọ́rẹ̀ẹ́ òun kankan lẹni tó yẹ kó mú lọ́rẹ̀ nínú gbogbo olùtọ̀ wà lè má dá iṣẹ́ kan náà lẹ́jọ́ ń ṣe ẹ̀kọ́ oríṣi kan náà lẹ́jọ́ kọ́ ìdí nǹkan kan náà lẹ́jọ́ ń pè yàn lọ sídìí rẹ̀ ńlọ abidà ẹjọ́ kọ́ kí wẹ̀ wá bínú ara yín ẹjọ́ ń pè yàn lọ sídìí dáadáa ẹgbẹ́ra ńlẹ́sẹ̀ tó bá ti tárùkọ àwọn ọmọ ẹ̀yà rẹ̀ táwọn náà kọ́ kí ó bí tiẹ̀ ó ti máa bà wọ́n jẹ́ ó ti máa fẹnu ṣáta wọn àbálò àbábọ̀ àbájé ìwádìí wọ́n ṣàfihàn wípé bíbí lọ́kàn bínú wọn nítorí fáwọn èèyàn ń gbọ́rọ̀ tí wọ́n wọ̀ gbọ́ tẹ̀ torí fáwọn èèyàn ń tẹ̀ láwọn wọn tẹ̀lé ọ ẹni tó bá ń ṣe báyẹn kò lè rí ọkọ làwọ̀ nítorí pé ń lara ni ọ àwọn ń lara láti ayé láti máa ń sori ibú kótó ìdìbò ó sori ibú lọ́la gbẹ̀dàgbéyàmà lórí ikú tí ò sórí rẹ lẹ́yìn rẹ̀ mà. àbí sálẹ́ni náà tí ó ní ẹ̀mí pé mo fẹ́ fún ọ̀wọ́ òde tí ó yege kò sí olúwa rẹ̀. torí ẹ ẹ̀yin tẹ́ ń kọ́ kí o àti ẹ̀yin tẹ́ ń ti máa kí o tẹ́lẹ̀ pé ìṣe yín ìṣe yín ẹni tó ṣe yí kí ẹ kà fún tẹ́lẹ̀ mójútó ń gbèsè ayé yín ó náà ní ẹ̀ka àwọn tó ń lọ wá ẹ̀jẹ̀ ká jáwọ́ níbi ẹ̀ kájáwọ́ nídìí àbínú ara ẹni kájáwọ́ nídìí àgbẹ̀rẹ̀ ẹni lẹ́sẹ̀ kájáwọ́ nídìí àbàrẹ̀ ẹni jẹ kájáwọ́ nídìí àbẹ̀nu sátà rẹ̀ ni nítorí pé ọ̀pọ̀ ọ̀nà nípa àwọn ọmọ pèsè wá sọ́dọ̀ ara wa à ń pèsè lọ sọ́dọ̀ Allah Rabbul Alamin tó bá wù kí gbogbo ayé ọmọ gbọ́rọ̀ wa wọn ò ní bí bàbá wa kú ẹni tó dì wọn lọ́nà láti gbọ́rọ̀ wa tó bá sì wù kí pé kí èèyàn méjì péré kọ́ máa gbọ́rọ̀ wa bàbá wa kú ẹni tó mú kí gbogbo ayé ọmọ gbọ́ wọn ò ní bì kí wọn á ní sọfẹ bì lára nine hundred and fifty years wọn máa amẹnà máa hù ẹlà ọlẹ. àti èèyàn púpọ̀ ló máa ń gbọ́rọ̀ rẹ̀ àdánwò ni o ẹ̀ka ahoro lẹni tí máa ń gbọ́rọ̀ rẹ̀ àdánwò ni o àdánwò ti wọ̀ téèyàn púpọ̀ ń gbọ́rọ̀ rẹ̀. òun náà ní pé ṣé kíkọ tí wọ́n kọ kò ní sí ọ̀rọ̀ náà tó fi máa sọ àwọn ọ̀hún tó ìsànàbì sọ̀rọ̀ wà ní sẹ́lẹ̀ tí ọ̀kọ́ tọmọ wa lọ mọ́ pé ọ̀rọ̀ mọ̀ ọ̀hún kọ́ lọ̀rọ̀ ni torí pé kíyàn bá pọ̀ ń gbà mí tí ìbá ti pọ̀ ìyẹn máa ń sọ. gẹ́gẹ́ bó ṣe téèyàn púpọ̀ kì í gbọ́rọ̀ táàlì pé káwọn aráàlú ìfẹ́ sórí rẹ̀ bí. ìtọ́jà bí ọ̀fẹ́ jọ ni pé ìwé tíkẹ́ẹ̀tì orí ibú ni wọ́n gbà wáyé. ẹ̀wà tí dọ́tà ti ń pè wọ́n àwọn olórí ibú ọ̀gá wọn. àkóhùn ìṣèjọ olórí ibú wọn ò gbọ́rọ̀ wọn bá kúrò wọ́n ń gbọ́ ti àmúrù kí ló burú mẹ́. wọn gbọ́ ti àmúrù wọ́n ń gbọ́ ti bá kúrò kí ló burú mẹ́. àlẹ́ Ànábì odidi ànábì ìrántí a Nuh alayhi salam wa ma amana ma'ahu illa qalil. Ẹnìkan kan gbàgbọ́ àfihàn díẹ̀. Ó lè àwọn kan Allahu a'lam. Wọ́n ní àwọn ya Yàtọ̀ sí Kanaan tó sórí ibú yẹn. Àwọn ọmọ àti ẹ̀ka àwọn ni wọ́n Torí لنا عديد أنه محمد صلى الله عليه وآله وسلم وسيا فيها وعد أمه بسنه موالي النبي كان ومعه رهد هي يتم ذي قلولة تاني نتاكنا وعد مولي النبي مي ومعه الرجل أو الرجلان إن يتنا تابي مجيلوا قلوة موالي النبي كان وليس معه أحد وسني كم بلوه káàtó fáwọn anábì tí ò léèyàn kan mú wá kan àbí méjì lọ káàtó wọn sì dira mi. káàtó ẹ̀mẹ́tì sọ̀tà anábì tí ò léèyàn kankan mú wá káàtó ń ṣe yọ̀. àlejò wọn wá. nítorí pé ó wa àwọn a máa ń pèpè lọ sí di Islam. akọ́kùnrin pàápàá jùlọ wọ́n tó di kájú yé wa yí pé nǹkan tí olúwa ẹlẹ́dàá wa nílò ní ìdáwà rẹ̀ ọlọ́ba ẹ̀ tó pè wọ́n kí wọ́n gbọ́ kí wọ́n gbà eléyìí la fojú sùn tó ga jù tó pè wọ́n kí wọ́n fi gbọ́ kódà kó ti kí wọ́n ò ní gbà nǹkan méjì ta nílò pè wọ́n kí wọ́n fi gbọ́ kí wọ́n fi gbà ìwọ kọ́ lè mú ọ gbọ́ àgbọ́gbà ṣùgbọ́n wọn lè sọ lọ́nà tí wọn ò fi ní sọ ike àgbọ́rí àmẹ́ni tí ó mú wọn gbà á ó náà ní ọ̀wọ́ torí ẹ̀ tí ẹni kó wí iná àlẹ́kẹ́ ilẹ̀ ìbàdàn tí ẹni kó jíṣẹ́ wà àlẹ́yìn ìṣẹ̀ṣà àwọn aláṣẹ ìṣirò fún wa ìṣirò sí lọ́dọ̀ wa nàbì sallallahu alaihi wa sallam. ọ̀sọ́ fún wọn kí wọ́n gbọ́ kí wọ́n má gbà wọn ohun tó lu àjíǹdà àjíǹdà. àwọn àrẹ̀ ń tẹ́ wa fẹ́ ike tó tẹ ó ti tẹ ẹ má wulẹ̀ dààmú má. nítorí pé nínú alukur'an Allahu azza wa jalla ó ní rusulan mubashirina wa munzirina li'alla yakuna linnasi 'ala Allahi hujjatun ba'da ar-rusul wa kana Allahu 'azizan hakima. àwọn are te wa. àti wọn ló yín afúnni ní ìròdùnú báwọn ẹni tó bá gbàgbọ́ olùkìlọ̀ fúnni báwọn ẹni tọkọ sí ikú tọkọ sí ọgbà tí ló dé lè aláyẹkùnà lè ná ti àwọn ọmọ ọyà ọjọdún káàdọrọ torí káwọn èèyàn máa ní àwíjàre kan eléyìí tó ṣe pé wọn wì fún ọwọ́ lẹ́yìn tó ti ráwọn ìránṣẹ́ sí wọn tó bá ti jọ pé gbàgbé ya nígbà tó máa bí yín ni pé ṣé wọn jíṣẹ́ fún yín àbí wọn jíṣẹ́ fún

pàtó ti pé dáwà tó ń ṣe òfin pawó dáwà tó ń ṣe ọ̀fẹ́ fi fẹ́ wọn lọ́mọ dáwà tó ń ṣe ọ̀fẹ́ fi gba mọ́tò lọ́wọ́ wọn dáwà tó ń ṣe ọ̀fẹ́ fi di gbajúgbajà tí ẹ ní pé ètò ìmọ̀ lódodo o ti ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ẹni tí ọgbọ́n bá fẹ́ yọ tẹ̀lé ẹni tí ọba sì fẹ́ kọ́ kò sí òkúta lè fi fà. bẹ́ẹ̀ ni kọ́ máa sọ pé ọ̀ọ́bì ọ̀sán di ẹ̀dí ẹ mélòó ní tẹ̀lé ọ ọ̀ọ́dì ìtìẹ wàá gbà wọ́n sáàtì kú lórí àgbàbọ̀. akramakumullah Nuh alayhi salam ń fi ọkọ̀ tí omi yìí lọ eléyìí tó gbogbo ògbà àwọn èèyàn rẹ̀ tọ́ba ti kọjá gbọ́dọ̀ rẹ̀ àwọn èèyàn ee màlúkutù pẹ́bẹ́ pẹ́pẹ́ lẹ́yìn tí ànábì apẹ́jù lèèyàn tó dà ọmọ tí apẹ́jù ṣe lọ́jọ́ àwọn ọ̀gbẹ́ yà kọ́ mi àgbọ̀dọ̀ màá kún ìyá mi ọwọ́ òhun máa tẹ̀ lórí lọ́ba rẹ̀ tọ́tọ́ láti jọ́sìn yàtọ̀ sí ọmọ àwọn akéde agbẹ́jì ni àbá máa rí sẹ́pẹ̀ ọ́ ó sàbótí bó ti káńtà ọba máa bá wa kàn án ẹni tó yẹ ká pọ́nlé ẹni tó yẹ ká yẹ sí ẹni tó yẹ ká gbéta ẹni tó yẹ ká nífẹ̀ẹ́ sí láti ṣe yẹ̀yẹ́ yìí ẹ̀yin sì mọ̀ pé ń bẹ́ẹ̀ nu ímánì ká nífẹ̀ẹ́ sẹ́ni tí Allah bá nífẹ̀ẹ́ ká pọ́n ẹni tí Allah bá pọ́n lélẹ́ẹ̀ ọbẹ̀ nínú ìmánì gbogbo ẹni tó bá jẹ́ pé Allah ló rán kámọ́ kò sí tẹ́ńbẹ́lú rẹ̀ kámọ́ fi kàwàdà. Nuhu alayhi salam ìrántí àkọ́kọ́ tí ìrántí kò síwájú ẹ̀ ó ti ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ti léèrè yìí pé Adamu alayhi salam ṣé rọ̀súlù ni àbí nàbí nàbí yòó. Ajẹ́ pé ìrántí àkọ́kọ́ onáà ní lóyè àrẹ yìí sẹlẹ tó bá ti dé ògbéǹda òsèyàn ní ìgbà tí ìpájú tó bá mú èmi pẹ̀lú rẹ àti gbogbo kálukú nípa bùdúró táwà táàmà bẹ òwò ṣe ìṣirò ṣé ká mọ ibi tá a lọ sọ́nìkẹ́ ńlá ní àdínà adarí ẹyẹ bẹ̀rẹ̀ látòrí bàbá ńlá wa Adam aleyhi salam bàbá ńlá ọ̀yẹ̀ ipe nìkan torí pé mi náà ní tí mo ti ṣe olùwà ẹlẹ́dàá wa ó ní gbọ́dọ̀ jẹ nínú kíkan àfìgbàmọ̀jẹ́ ń bẹ̀ ẹnu máa ń jẹ́ ọ̀sẹ̀lẹ̀ sí mi lónìí láti láti tọ́sí kó ló ti forí jẹun pàtàlà kọ́ ádámù mi rọ́bìgì kẹlẹ́màkín pàtàlà rẹ̀ ìnáwó owó tẹ̀wọ́bù ràhìn ìgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀rù ń bà yàtọ̀ sí wọ̀ yàtọ̀ sí wọ̀ ó mú sí ni kùlàlà ó ń ṣe zina ni láì gbà sinmi ọ̀daràn ọwọ́ ara rẹ wọ́n lọ bá wọn kọ́ńtò rò nílẹ̀ sẹ́yìn ọ̀dájú kan méjì kàn tó bó ti forí balẹ̀ fógun láàárọ̀ yìí àbọ̀ òpá àwọn ẹ̀yà rẹ ó tóró mọ́lìkà láàárọ̀ yìí àwùjọ kìí lẹ́yìn fún mi náà ṣe ẹ̀ka ọ̀nà ìrọ̀lẹ́ wọn ń kéko túra wọn ń kéko túra olókùdíẹ̀ okùdíẹ̀ okùdíẹ̀ àtẹ́kùn ní òkùdíẹ̀ ikú gbé kandínyá ikú ègbéyàn ó mórí lásán kọ́ fẹsẹ̀ ẹlẹ̀ ó gbé ni lọ́ba là síbi tí ọ̀dà ọ̀là mọ́lẹ̀ wọ́n bá ní àkùkọ kọ lẹ́yìn ọmọkùnrin ó ti jáwé bomú ó daṣọ borí ó ti tàn ó dojú àlà ó dojú oorun ó tún dá ó ìpàdé tún ti kíní kan yóò bá lẹ̀ akérèmọkọmọ wọn. ó ní oṣù bẹ́ẹ̀ ìtúbà. ìwọ́n tó èsì ìgbà tuntun bá láyé ń bí tó ti yan àdá Adam olúwa ti foríjì nígbà ọ̀fẹ́ǹde lọ́rọ̀ ẹ̀fọ́ pé ìmọ̀ ti dín wọ̀ lónìí. Lọ́wọ́ àmì ẹlọ́ba náà toró àkọ́kọ́ nígbà lónìí. Adam yóò sọ fún wa pé ẹlọ́ba náà toró ìrántí àkọ́kọ́. Àwọn sáwọn èèyàn rẹ̀. ẹ bá wa sọ̀rọ̀ ọ̀pẹ̀ lọ́dọ̀ owó nù ìrántí àkọ́kọ́ wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ nù kò sí sórí rẹ̀ kó sí pè fáwọn èèyàn nínú ẹ̀kọ́ tó lò kò sí pè fáwọn èèyàn rẹ̀ yìí nítorí yẹ̀yẹ́ kò sí nǹkan kan táwọn èèyàn lọ́bì nù àṣekùn nínú tíyàn máa ṣe tíyàn tí máa bá yàn lọ́kàn jẹ́ tánàbì náà àti torí rẹ̀ ṣépè fáwọn èèyàn rẹ̀. àmọ́ nàbì náà àti ṣépè fún wa. torí gbàtà bá bí léèrè ńjọ pé ǹda òkèèyàmà bá wa tọrọ ọ̀pẹ lọ́dọ̀ ọ̀wà èsì bá wa ti pẹ̀. torí pé ẹnìkan kò ní ìpẹ̀ tó lè ṣe fẹ́nìkan. Allahu azza wa ló ní pẹ̀. nítorí pé gbogbo ìpẹ̀ sí wàlélẹ́yìn ṣẹ̀fà àtẹ̀jẹ̀míyà tí ọlọ́run ní gbogbo òpẹ́ kí láwọn ànábì ó sì kí láwọn ànábì ó kò sí kí láwọn mọ̀lẹ́kà ó sì kí láwọn ọmọ kéékèèké tí wọ́n ti kú mọ́bí wọn lọ láti kéékèèké kí ni wọ́n sì wọ́n tọrọ ọ̀pẹ ni lọ́dọ̀ ọba tó nípẹ̀ torí èdè yóò bá ń pé sípẹ̀ fún láàrin wa tí ọlọ́ ìsọkúsọ ni á tọrọ ọ̀pẹ lọ́dọ̀ rẹ̀ torí pọ̀ lónìí kò sì sì kọ́sẹ́nìkan

ẹ̀ má fi ti wà lónìí nàfẹ́ nàfẹ́ ẹ̀yin bàbá elépè àti ẹ̀yin ìyá kò lè má ṣe pè tí ọba ti ṣe pé ńdọ́kẹ́ náà máa hún yín ó ṣe pè títí ọ̀sẹ̀ tó rí ara rẹ̀ tẹ̀sán kọ́ ṣe kó rí ara rẹ̀ ó ti ṣe fọ́mà ó ti ṣe fọ́kọ ó ti ṣe fúnyàwó ó ti ṣe fáwọn òbí rẹ̀ ọwọ́ àtúnṣe fúnra rẹ̀ èpè èsè sọ́dá. Ọ̀pọ̀lọpọ̀ àpẹẹsẹ̀ bá nìkan ló ń ṣe nǹkan tó bí ìyanu. Kí ìyanu ọmọ wa wò pé kí lèèyàn lè ṣe fún láyé. Ẹni tá a lè mú èpè náà wọ́n máa ṣẹ́kù. Wọ́n á ti káyé rẹ̀ rúrú rárá kọ́ rárá rúrú kí gbogbo polúkúrú musu kọ́ bàjẹ́ fún. Káyé rẹ̀ ó dénjà kọ́run rẹ̀ ó bàlùmọ̀. Tọ́ba ní kò ní sẹ́ tọ́ba lọ sẹ́kọ̀ọ́ torí rẹ̀ jẹ́ ká máa ṣàdúrà ni ká máa máa ṣe pé tí o bá kárí nígbà tí wọ́n ní yóò ṣe pọ̀ṣẹ́ àjọ àṣàjò pé lọ ẹ̀já fàájọ àpọ̀ ẹnu wa ká má jẹ́ pépè láàmà fi tayín torí pé yóò padà sẹ́jọ́ kan ó lè ṣe bíbi tó fẹ́ anábìnú àárẹ̀ ìṣẹ̀lẹ̀ ó ní mo ṣépè ìpè rẹ̀ ní agbára rọ́bì náà ṣẹ́dá على الأرض من الكافرين ديارا إلى الله abúlé jókòó ní gbogbo ìgbà tí ìjáde má ṣẹ́kù nínú àwọn kèfèrí kátó wá pè sí ìjáde. nígbà tí wọn ti léèrè pé ti lé ju ó tún ṣàlàyé ó ní ìnáka ìntàgàrò ó lórí tó bá fi wọn lẹ̀ tó ọ̀pá gbogbo wọn. yòówó lo ìbáyàdẹ̀ wọ́n ti àwọn ẹrú rẹ̀ lọ́nà yìí ọdún tó ti lò ti pẹ́ púpọ̀ ètò bàbá mi nú àyẹ̀fẹ́ wò ètò fi jẹ wọ́n wí wí wí wí yàrin yìí náà ní gbogbo gbà ọ̀pọ̀ òkò ló ń gbé ká owó mi ló ń lò ìràwọ̀ ló ń wò tẹ̀síbà ló ń wò. ẹlẹ́ni ọ̀ràn alákòókò òfò tọwọ́ sẹ́yìn tọwọ́ lọ́lé rẹ́díò bàbá kan ti wọlú gbogbo káta yẹn máa gbé wá ọ̀ ẹ̀ kan nìyí. tẹ́gbẹ́ lọ́kàn fa gbogbo yẹn kó lè wọ́n bọ̀ wọ́n bá máa bọ̀ wá bọ̀ ọ̀rọ̀ àdọ́lé rẹ́díò táwọn kẹ́yìn òkùnú lọ́dọ̀ sí wọn rédíò wọn ti polówó ọjà tí ti yá wọn wá lọ bó pọ́n fẹ́ kọjá àyọ́ máa dà fún yìí <laughs> ìfọ̀ àwọn náà mọ ntọ́ pamọ́ torí inú àlà kọ́kọ́ ẹ̀ńtẹ́ kọ́kọ́ rámì lára rẹ̀ ọmọ ntọ́ pamọ́ anábì inú àwọn ọmọ ntọ́ pamọ́ àpèjìwé rẹ̀ bí àpèjìwé tiẹ̀ náà ni ọmọ ntọ́ pamọ́ bó tilẹ̀ jẹ́ kóluwa ti àgbéga báwọn aránṣẹ́ rẹ̀ wípé ntọ́ bá fẹ́ nínú ntọ́ pamọ́ ó lè fi mọ̀ wọn. ọ̀dà náírà náírà fífi yẹ ntọ́ jọ làáfi ọmọ bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá wájú rẹ̀ lọ́nà ti bímọ ọmọ rẹ̀ náà ti ma ọmọ ilé náà tó bímọ ọmọ ilé náà tó bímọ ọmọ ilé náà tó bímọ oríkèwà tí bàbá wù iná làwọn ọmọ làwọn ọmọ náà wù àtúndá àtúndrẹ̀. gbogbo wọn lọ́yà tó yà yàkuyà lóbi náà làwọn yẹn kálukú lé wọn wọn àwọn ti lọ fi nù àlẹ́ ìṣẹ̀lá tó bá fi àwọn ọmọ ọfẹ́ wọ ọ tẹ̀lé bàbá yìí o. àtìní lọ́nà ni o wẹ̀rẹ̀ jẹ́ ẹni pẹ̀lú. ولا يلد إلا فاجرا كفارا أكرمكم الله أما جامع التكوين torí èpè ìlànà lẹ́nu àwọn ti sọ pé èpè tó ń tẹ̀wọ̀n kò wà má bí tó wà wà lónìí òun tó wá sì léèrè kan tí ò yẹ kó o béèrè. nígbà tó sọ pé ìlànàbẹ̀ni ìlànàbẹ̀ni wà ìlànà wà àjẹkẹ̀ lọ́ọ̀. ọmọ mi nínú àwọn ará mi ó ti tàdé òdodo làdé òrẹ́. Igbó la gbogbo ara ilé mi kí ló dé sọ́mà mi ò fi là. Olú ẹlẹ́dàá sọ pé ìlànà wo lè jọ mi láàyè kò sínú àwọn ara ilé rẹ̀. Ìlànà wo amẹ́lú ọ̀rọ̀ yóò sọ àlẹ́ iṣẹ́ burúkú lọ́mọ. Ó tún gbọ́dọ̀ fi mílẹ̀ rẹ̀ pàtó ọmọ mọ́. nǹkan mọ̀ sí ọ. Olú ẹlẹ́dàá ojú ẹ̀kú gbogbo ẹrú ẹrú náà ni. Tọ́ọ̀. Ànábì Nuh alayhi salam ìbéèrè tó ṣe nípa tọ́mọ rẹ̀ tó padà wá parun to sọ wípé ọ̀hún lẹ́tọ̀ọ́ láti jẹ́rìí. Ìmọ̀ àti ẹ̀ náà lẹ́tọ̀ọ́ fà tó ní pápá lọ kó lọ wá wọkọ̀ làtà ń sọ̀rọ̀ rẹ̀. Ó ní rárá báàmì kí lẹ ní yóò jẹ́ nítorí ó fi pa àwọn èèyàn rẹ lónìí. Ó ló mi ní òbúrò iná lọ gorí àpáta. Kò sí bómi délé pọ̀ tó, òkè lókè àpáta ni màá dúró. Ó sì sọ ọgbọ́n máa rẹ tó kò sí tó lè lani lónìí tí àti olúwa bá dé láti pa àwọn èèyàn arún kò sí tó lè là yẹn ṣùgbọ́n màá yọ ọ̀kọ́kọ́ gbà ọwọ́ lára alẹ́ rẹ̀ bóòlù ti dára alẹ́ rẹ̀ kátàrí eléyìí náà bá kẹ́kọ̀ọ́ a kì í fún àwọn ẹni tí wọ́n ń pèsè lọ síbi ẹ̀sìn ti yẹ̀yẹ́ a kì í fún wọn ti yẹ̀yẹ́ ẹlòmíín ní sìn ó rí ẹnìkan tó ti lọ kọ́ kí wá oníwàá wáyé kan sínú kíláàsì kan ó gbé àwọn èèyàn lọ síbi ẹ̀sìn Islam ẹ wá ń wojú rẹ̀ dáadáa pé a ah, tàbí rò pa ẹ̀ tàbí rò ní ah. àbísàlẹ̀ odò a ah, tàbí rò náà nígbà wa ni tàbí rò náà lọ ọkọ tí ó ọ̀lẹ́ gba ti ọgbà bí tí ó lọ láàrin àfẹ́kẹ́ lọ́wọ́. lọ́sẹ̀ máa ń fi àwọn olùmọ̀ ẹ̀sìn ti yẹ̀yẹ́ lọ. àwọn tó ń ti sọ ń parẹ́ o bí kàbírù bá ń sọ̀rọ̀ fẹ́ tó ti yàn bá tiẹ̀ ní èyí lè tara rẹ̀ wà lè jẹ́ nà àwọn eléyìí ò ní ṣe kò wájú ẹ̀ lọ́mọ tá a mọ̀ ọmọ tá a bí ìṣèjú wa. nígbà wo ló ti nu ikú mú rẹ̀ tán tí gbẹ́kulé mú èyí kàbí ìwé gbẹ́kulé mú ni. wọ́n wá ní sẹ́ lọ́rọ̀ rẹ̀ wọ́n máa fi ṣe ìyọ̀yá ni láéláé. lálẹ́ ni tí kì í ṣàtìṣe nù gbèsè ayé. bóyá níbẹ̀rẹ̀ gbèsè ayé rẹ̀ ìmọ̀ ọkọ̀ gbóni. olóòtú wa tún bá kọ̀ mọ́. ẹ̀yin wá ní kíni ọmọ ń gbòòrò. Òun gbọ́nà ààrọ mẹ́jọ. Fọ́mọ̀ fún wa náà, ìwọ náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó ń pa ìsájọ́ oúnjẹ náà ní ọrùn. Ó ti wá ṣe bì lọ́nà, ó ń bá tó kó sọ ikú oúnjẹ náà ní ọrùn ìsẹ̀, ó kò ní ìgbà tí olóyìí. Ìwọ ti òye fi gbó, òye fi ròyìn kàdó. Nítorí pọ̀ fẹ́ táwọn èèyàn tẹ̀ lọ́rọ̀ rẹ̀. Wọ́n máa ń fi àwọn olùmọ̀ nígbà ẹ̀sìn yẹn bí ẹ ṣe ń bá yín sọ̀rọ̀ ọ̀nà tó máa gbà sọ̀rọ̀ tí kálukú yàtọ̀ síra wọn wọ́n wàá mú nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ kálukú tó fi yàtọ̀ sọ̀rọ̀ ẹlòmíì wọ́n máa wá fi ṣàpèjúwe rẹ̀ yẹ̀yẹ́ ni wọ́n ń pẹ́lẹ́ yẹn o wọ́n lè sọ pé àfa Yorùbá lẹ́rù ṣé àfihàn yẹn wọ́n ti ṣe àmọ́ wọn sọ bẹ́ẹ̀ níta ìyá àdúgbò sọ̀rọ̀. gbogbo orú àwọn nǹkan kọ́ máa wáyé kọ́ máa wáyé wọ́n ní àbá lásán ẹ gbọ́dọ̀ gbogbo ẹ̀ làwọn náà ń adúgbò bá ń sọ pé eléyìí. bẹ́ẹ̀ ṣe bá nàbí inú ààrẹ ìsàlámù àmánú àòbínú èpè tá nàbí inú àṣẹ ṣẹṣẹ torí kí wọ́n bá pè lágbẹ́jì kò sí pè fún wa torí kí wọ́n bá pè wéèrè nǹkan yọ̀kan tó mú sí pè fún wa náà ni pé à ń pè yín lọ síbi iṣẹ́ tó fi fún ọ̀wọ́ ẹ̀kọ́ láti jọ́sìn fún ọ̀wọ́ ládùúrọ̀ ọdún yìí. àwọn èpè lọ́yẹ̀ àwọn eléyìí ẹ̀yin ẹ má ṣe pè ó ànábì náà hàn bí o nítorí pé sànábì kan bá ṣe tí alukurani bá fún wa ní ìròyìn nípa rẹ̀ níṣẹ látẹ̀lé tí alukurani ọba sọ pé kátàkù tí sunnah sọ pé kátàkù sunnah ànábì sallallahu alaihi wasallam ọtakù ká máa ṣe pé lẹ́yìn sẹlẹmọ mìíràn bípa ààrẹ wàlẹ àlẹ ààrẹ wàlẹ fàáhẹ wàlẹ bẹbí anábì sallallahu alaihi wasallam ó ní mú mi ní ètè tépètépè mú mi ní ètè abẹnú àjẹlù ẹbí ẹlẹ́bí mú mi ní ètò sọkúsọ mú mi ní ètè lẹ́nu jáde ṣe ìsìlámù kọ̀ fáwọn àyà ìṣẹ́bí sẹ́pẹ̀ ànábìnú àbá sẹ́pẹ̀ ànábìnú àwọn arántí ọ abọ́ gbádùn ànábìnú àwọn arántí àwa ànábìnú Muhammad sallallahu alaihi wa sallam tó ti pé tá a gbà nẹ́bí inú àgọ́ àbá àgbàgbọ́ àgbàgbọ́ nítorí pé tó bá kọ̀ láti gbà nẹ́bí kan gbọ́ ó ti ka ìgbàgbọ́ sí gbogbo wọn. la nufarriqu bayna ahadin min rusulihi àwa kì í ya ẹnìkan tọ́tọ̀ nínú àwọn aránṣẹ́ ọwọ́ gbogbo wọn lágbàgbọ́. Ànábì Nuh alayhi salam ó jẹ́ ẹni tó ṣe ike ńgbà tí ń sọ ọkọ̀ ojú omi yìí. tẹ̀yẹ táwọn èèyàn fi ń ṣe pé níbo ni wọ́n máa ti lóru eléyìí níwọ̀n ni mò ń kọ́lé lórí omi nì wọ́n lómi náà dà ó lè lẹ́gbẹ́rẹ́ fún iná lọ ń yìí sí wọ́n wá ní ọkọ̀ yìí omi máa jókòó wọ́n á omi rárá lágbègbè wọn tí wọ́n la fẹ́ omi ṣe la fẹ́ àbí tọkọtì omi máa ń rìn lórí ẹ̀pẹ̀ ní sahara ni ìnẹ́sẹ̀fẹ́ ìnẹ́sẹ̀lẹ̀ àtẹ́jẹrì alẹ́ ìyẹ́bẹ̀ ọkọtì omi ti ń rìn lórí ẹ̀pẹ̀ olùwàlẹ́dàá wa ti fi máa lówọ̀ ń táwọn ọ̀mà torí pé njẹ́ ọ̀sẹ̀lẹ̀ lọ́kọ̀ọ́dé òkun kọ́dà àwọn ti tilẹ̀ yẹ́dẹ́ bíi kéko tó bí kò sì sí akéré máa bú odò ń bí àwọn tani àti tani ọ̀ràn lọ́wọ́ tẹ́sí gbé lọ sí ibi tó tó bá wà nígbà tó bá parí ẹ̀ àwọn ọmọ pé omi ń bọ̀ nítorí pé nítorí ó fi pa wọn rún wọ́n ti ṣàlàyé rẹ̀ fún Nuhu alayhi salam báyìí ọ̀nàbì Nuhu àti ọkọ̀ ojú omi yìí ó ti dáa kí wá sí gbogbo ẹni tá a bá ti ní kọ́ wá wọkọ̀ ló lè wọ̀ ọ́ kí sí gbogbo ẹni tó bá gbìyànjú àti wọ̀ ọ́ ló lè wọlé o. rárá o ẹni tí o bá ti ní ìgbàgbọ́ òdodo tí ọba ànábì ní àgbọ̀ ọ̀tẹ̀lẹ̀ tí Allah tó fi rán kò lè sórí rẹ̀ láéláé kò lè wọnú ọkọ̀ bọ́bá wọnú ọkọ̀ ọkọ̀ ọkọ lọ́jà bọ́ tó bá ti fẹ́ wọlé tán ni ó ti gbọ́n mú sọ sínú odò ẹ wá rí i. a lè gbìyànjú pé gbogbo èèyàn la fẹ́ kọ́ wọnú ọkọ gbogbo wọn la fẹ́ kọ́ sórí rẹ nínú ọkọ wọnú ọkọ kọ́ sórí rẹ ṣùgbọ́n ẹni sákọọ́lẹ̀ bá ti síwájú fọ́fọ́ lórí ibú ní ọ̀jẹ̀ kò sí tàbí ṣùgbọ́n kò ní rí wọ kọ́nà làpèjúwe sọmọ àdínlẹ́bí náà alẹ́ yìí sẹ́lẹ̀ nùhà ní ọmọ tó ti pé nínú ọ̀la ti rí sam nínú ọ̀la ti rí ham nínú wa òun náà la ti rí ọmọ rẹ̀ Yáfẹ̀ nínú wa la ti rí Kanaan nínú wa la ti rí Ari àwọn ọmọ anabi nù alayhi salam gbogbo wọn ni wọn bá anabi nù àbọ àyàfi ọmọ rẹ̀ Kanaan Kanaan yìí olóta ìgbàgbọ́sá anabi nù alayhi salam bàbá máa mọ ọmọ rẹ̀ lọ́mọ fún bàbá ọmọ ọmọ rẹ̀ ló mọ rádaràda bàbá ọmọ ọmọ rẹ̀ lọ́la ìgbọ́rọ̀ ṣùgbọ́n bàbá ò ní bá wọn jókòó níbi tí wọ́n bá ti ń pe ọmọ rẹ̀ lọ́mọ abú níbi tí wọ́n ti ń pọ ọmọ rẹ̀ lọ́mọ rádaràda aláìgbọ́rọ̀ kọ́mọ lè sọ̀rọ̀ kọ́ ọmọ mi kì í sọmọ abú ọmọ mi kì í sọmọ rádaràda ọmọ mi kì í sàláìgbọ́rọ̀ nítorí pé wọ́n mọ̀ ọ̀dà lónìí ó lè dá lọ́la èrò yẹn làwọn òbí máa gbé ká ìdí ni bàbá náà ti mà igi ọmọ yóò gbọ́rọ̀ ọmọ yóò tẹ̀lé tèmi ṣùgbọ́n níjọ́ ọ̀pájú yóò wu bàbá kí ìpájú ọmọ sí ọmọ òun ìdí ni tóbi dápẹ́tẹ́ yẹn bá ń pọ̀ka kú lọ́wọ́ náà a sì tún lè pe sẹ́tìsílà lópin ìgbà tẹ́mi ọ̀bá sì dé kò gbóngbò èèyàn jẹ́ ti bí ọmọ Yahudi kan tánàbí sallallahu alaihi wasallam bẹ̀wò nígbà tí ń sáré kú lọ́wọ́ tánà mi nìkan sọ̀rọ̀ ilaha illallah ó lè bá a là tọ́mọ gbójú bàbá rẹ̀ bí ìgbà tí ń bi bàbá lérè pé ṣé kí n wí bàbá wa sọ fún pé ọ̀fẹ́ abalùkọ́ńtẹ̀ tàlẹ́ bàbá kọ́ńtẹ̀ ṣé n tó ní kó wí wí ọmọ bá wí anabi sallallahu alaihi wasallam قل الحمد لله الذي أنقذه من النار به أقتنف الله tọ́lá nínú ná pẹ̀lú pẹ̀lú sábàbí. kò rí bẹ́ẹ̀ náà ni nígbà tí ìparun ti dé tán àlébìnrin ń pọ́ máa rẹ̀ wọn náà wá a là ṣùgbọ́n ọmọ kàn sí bàbá lẹ́nu. nítorí pé n tó ti síwájú nínú àkọọ́lẹ̀ fún ni pé yóò sọ àwòrán ọmọdé ọjọ́ pápọ̀ ọ̀lẹ̀ bá sọ ẹni tí ó sọ̀rọ̀ ibú kò sí bí wọ́n ti ṣe kí sẹ́kẹ́sẹ́kẹ́ eléyìí tó nípa burúkú bọ̀ lọ́rùn tí ò ní fi ìkànnì lásán jáda mi. tí ìkànnì ọ̀bá ara ti ń jà. èyí kẹ́ńtọ́ ti síwájú fún nínú àkọọ́lẹ̀ nípa lórí ibú ni. ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ o. kí ó ṣe dandan wípé òògùn tí bàbá bá gbọ̀n ni lọ́ máa yọ ọ̀ràn. bàtà tí bàbá bá bọ́ọ̀lẹ̀ lọ́ máa yọ ọwọ́ iṣẹ́ tí mo bá ṣe kù lọ́mọ mi ọ̀rọ̀ àgbáyé yóò ṣe dandan. kálukú pẹ̀lú àkọọ́lẹ̀ rẹ̀ wọ́n lè má tó kíkí wọ́n pọ̀ lórí rẹ̀ débi tó ń kán lẹ̀. àmọ́ káwọn ọmọ rẹ̀ ọmọ kan pé kankan máa ṣe àwọn arákùnrin tẹ̀lé ìlàbìlá wọ́n á ní kó máa rẹ̀ ọkọ̀ bá ṣe hà wọ́n á ní àwòsó àwòsó àwòsó kí ni wọ́n tó. òbí tó èyí tó gbìyànjú lórí ọmọ rẹ̀ tó pápá pàmà ọmọ ló wọ̀ fẹ́ abẹ́ ọwọ́ àkọ́mọ́ ti sàdánwò sáwà. èyí máa ń gbìyànjú pé báyìí la fẹ́ kọ́mọ orí ìṣe lẹ́rìí ṣe tó bá ṣe dédé pẹ̀lú àkọọ́lẹ̀ ọ̀wọ́. tí ọba ṣe dédé pẹ̀lú àkọọ́lẹ̀ ọjà sí. mo ti mọ bí sàwọn bí o bá máa ń sọ pé ọmọ tí ọkọ ìbò náà ni ó padà gbé létà kọ́tà gbogbo eléyìí rọ lásán ni ọmọ tí ẹkọ gan tí ọba ti lọ àkọọ́lẹ̀ pé yóò nílé láyé tiẹ̀ gbogbo ẹ̀ ló gbé ta torí pé kálukú pẹ̀lú kádàrá tiẹ̀ torí rẹ̀ tí yín níyànjú lórí àwọn ọmọ yẹn o ṣùgbọ́n kí n ṣe kiri ni pé ìyànjú yìí gbọ́dọ̀ tẹ̀ Allahu azza wa jalla onìkan ní pé kíyànjú ọ̀sẹ̀. Ṣé gbogbo ọmọ títí ẹ dá lójú àbí lẹ́yìn bàbá rẹ̀? Ṣé látàrí ìyànjú àwọn bàbá ni? Kéṣe o, kéṣe látàrí ìyànjú àwọn bàbá. Àkọọ́lẹ̀ kálukú ní ń bá yí. Ìnìyànjú àwọn bàbá ànábì lórí ànábì. Sádàbí ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn láti dá ànábì ọ̀wọ́. Fún bàbá rẹ̀ ń gá wà ń gbà wọn bì ẹbí bàbá rẹ̀ ti kú ìgbà wọn ti bí ànábì sallallahu alaihi wasallam bàbá ànábì ti kú láti bàtà ànábì wà lóyún ànábì ti wà dédé ọmọ ọdún mẹ́fà nìyá ti kú. ok nínú àti ẹ̀yìn máa sọ pé ah, máa ṣe wàhálà lórí àwọn ọmọ mi máa ṣe làálà lórí wọn ìrọ̀ lásán gbogbo wàhálà tó bá ṣe lórí wọn èso ló wàhálà tó gbé ọ̀sẹ̀ náà ní ọ̀sẹ̀ kò sí wọn ti kọ́ ọkọ ọmọ tí o èrè ìdánilẹ́kọ̀ọ́ tó a lọ lónìí wọ́n ti àti fi hàn wá pé ká pata wọ́n wọ́n ti darí pápákí o ọmọ gbìyànjú ni o ọmọ ni mélòó bá mi ṣe lórí mi bá rẹ̀ rẹ̀ ìwọ bàbá ọ̀sọ̀ ni wọ́n lórí àwọn ọmọ ẹ̀jẹ̀ ọmọ tá a gbìyànjú lórí ẹ̀ bóun wọ́n jẹ́ kátó wá kọ́ ọmọ tá a pàtì ká gbìyànjú lórí àwọn ọmọ yín ṣùgbọ́n ẹ máa gbàgbé tí ìyànjú yín tí ọba bí èso rere tẹ́ fojú sùn ẹ gbà pé bólú ẹlẹ́dàá ti ṣe kọ́ pé tọmọ́ rí nǹkan ní tọmọ́ rí ìyàwó anabi náà alayhi salam àti ah, wọn wá bí lè kí ló dé tọmọ fi wá sórí ibú akọọlẹ ti síwájú ẹlẹ́kejì kí lẹnu kó tó fà á kékeré lọ́mọ ẹlẹ́kẹta yìí náà kọ́ nínú nǹkan tí ń da àwọn èèyàn láàmú láyé tiwa náà lónìí ọmọ alágídí kéèyàn ọmọ sọ fún bàbá rẹ̀ pé kọ̀ọ̀kan tó pẹ̀sẹ̀ nígbà tó bá sọ fún dáàdì rẹ̀ pé dáàdì ẹ̀ bọ̀ wọ́n tó ikú òkú bàbá rẹ̀ ọba bọ̀ lọ. torí pé sọ máa ń ṣe exactly sọ ṣẹlẹ̀ nù. agídí ń dà láàmú èsì wò pé bàbá òun ọ̀gbọ́n tó. ṣèbí sísè àwọn èèyàn láàmú náà lónìí. ṣèbí oníkálukú aláàbò ti ń gbọ́ nípa ẹ̀sìn ọ̀dọ́dọ́ tó gbọ́ mẹ́ta. Gbogbo arẹ́ làti ń gbọ́ nípa pálapàla rádaràda, ṣégeṣèké tá à ń ṣe kọjá kọjá kọjá bá tẹ̀lé ni. Ṣé bá gidi páálí náà? Ṣé lóun mi ni màá ṣe? Ó sì lè sọ pé sọ́wọ́ ọ̀rọ̀ ọ̀sìn mi. Àá jẹ́sì jẹ́sì. Ṣé tí ọba jẹ̀jẹ̀ mi sọ wà mí? Bẹ́ẹ̀ ni wọ́n máa ń sọ Yorùbá lẹ́nu. Akaramakọ wọn wá. Eléyìí ti mú ọ̀pọ̀lọpọ̀ sórí ibu lọ. Abẹ́ Allah kọ́ mọ́ta wà lọ lórí torí agídí máa ba tèèyàn jẹ́ ni o àbí agídí máa ba tèèyàn jẹ́ ni arábìnrin tó fẹ́ máa fi súnà kọ́ máa gbọ́ jíjà báwo ló ti fẹ́ máa fi imáàní tó fi máa wí ṣírkù wọn láwọn jọra wọn wọn jọra wọn àbí tá a bá sọ pé ọ̀pá fúlàní ó mú ju ìdá lọ ṣe ẹ̀yin náà kà fún wọn sọ̀rọ̀ pé ọ̀pá fúlàní ó mú ju ìdá lọ yà ọ̀gbọ́n ni tí wọ́n máa pọ́n pọ̀pà ni wọ́n pọ́n pọ̀pà àmọ́jà irin ni tí wọ́n máa ṣe kí ni ká máa pọ́n. gbogbo bó ti lè wù kí ìdán má mú tó èsè bí orí mi ni ẹ ti ta mi wò. àbí òye wa wọ́n sì lè nà yàn pọ̀pà fúlàní tí wọ́n kàn ṣubú tó tó dìde. àmọ́tí dà àfa tí ẹ̀jẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní jáde tí wọ́n bá tètè rí ní tí wọ́n fi dá ìjẹun ìyẹn lè bá lọ tòfóònù ló ṣe wá sọ ìgbé hàn ẹ̀ẹ́dídì àtẹ́yìn ṣe lẹ́sẹ̀ kú lórí ẹ̀ lẹ́yìn àwọn alùsùnà yẹn inú wọ́n ti ẹ máa bí yín ni. inú ara ẹni ń bí ọ inú ara ẹni ń bí ọ wọn ń gbòòrò mẹ́tì ẹ̀rẹ́ lọ́wọ́ kú oníwọ̀jọ́ ńlá àbìtà lọ́jẹun òbúrú tó bá sọ̀rọ̀ mẹ́tì ẹ̀rẹ́ lẹ̀ kọ́ lu àbìtà náà láti lọ iye ìfúnṣe ń bẹ nínú ọ̀rọ̀ mẹ́jẹ rẹ àtàkìrì látòkè àwòdì náà rí eré àti sàó àti àdìrábí ọ làwọn máa sá. òun fi ṣírùkù òun fi wé ìmánì ọ̀dà àdúgbò ọ̀fẹ́ ìdí kan. wọ́n lè méjì wá nǹkan mùsùlùmí lẹ́nìkan káàkiri lẹ́nìkan. èmi gẹ́gẹ́ bí mùsùlùmí tá a lára ní ẹ̀kọ́ bọ́ọ̀lù náà àwọn èèyàn máa ti dé láàárọ̀ yìí. Dẹ́kíá àwọn èèyàn ti wà tó àwọn èèyàn máa ń sọ̀rọ̀ níta yìí. Mùsùlùmí lákọ̀ọ́kọ́ tàbí ẹ̀kọ́ ni. Ọ̀dà ẹni kí ó ṣe Mùsùlùmí. Àwọn tí wọ́n rí pé ìsẹ́yìn wọ́n jàǹbá sẹ́yìn wọ́n sàbò sí sí sẹ́yìn. Sẹ́yìn náà ti fura bẹ́ẹ̀ fura ti wí látọ̀ ní kọ́pẹ́. Wọ́n jàǹbá sẹ́yìn ní Yorùbá lẹ́gùn wọ́n sábò sí sísẹ́yìn ní yorùbá lẹ́bù wọ́n ní ìsẹ́yìn òrò tó rò lẹ́yìn àbí mùsùlùmí tẹ́ máa dá padà sí wọn lẹ́nu gbogbo ẹgbẹ́ bá ti pè é nísẹ́yìn òrò ọmọ àjànà òrò àjànà òrò òrò kì mú òrò gbélẹ̀ ẹ̀ dáhùn títí ìbò lọ́wọ́ kí ládírẹ́sì rẹ̀ áà tó ń torí ẹ̀ ìlú mùsùlùmí nìsáyìn ẹnìkan wá wá nǹkan òun jẹ́ mùsùlùmí ẹlòmínà ń wá òun ètò mùsùlùmí tó wá rí pé zakia nìsáyìn bì tí ẹ bá wá rò nǹkan ọ̀ àfikún tẹ̀ ma àfikún tí ma tó lọ pera rẹ̀ mùsùlùmí. Ìgbé ọmọ jẹ́ Joseph. Joseph ni o ńgbà tó wá dé lọ́wọ́ ni Yusuf lọ lọ́jọ́ra wọn bí ọ̀jọ́ra wọn àwọn lè gbé fáwọn àwọn tó yẹ pé wọ́n ti ń sùn láti fi ìjẹta tí wọ́n tají làwọn bá gbà wọlé. àfọ̀nẹ́jà alùpùpù mùsùlùmí nàkàlù mùsùlùmí ṣé á fi àwọn ọ̀daràn wé àwọn mùsùlùmí ọ̀jọ́ra wọn o àwọn lẹ́yìn máa jẹ dòdò wọn lè ti jẹ dòdò ẹ ní sòdòdò má ṣé wọn sòdòdò má sẹ́yìn ẹ dá o àdòdò ti ráàyè jókòó láàrin ni mọ́ṣíkì làwọn wà ẹni tí dòdò bá ń bẹ lẹ́nu ẹ tí ò sì gbé mi ó tó lọ́ọ̀hà lọ́pọ̀ ẹ tó ti ṣe gbé tiẹ̀ ní ẹ máa pọ̀ àbí pọ̀ bí ó ti pọ̀ kò bí ó bí má nǹkan mí kálukú ó sinmi àwọn àti kófúrú òun ti ń wé ìsìláàmù ọ̀ ń fi ṣerúkù ọ̀ ń fi wé imáàlì kí ló ṣe ọ́. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀rì kí agídí burúkú ìlọ́pàá táwọn ẹlòmíín tún fi sẹ́kù ní záwíà báyìí. ìyẹn lọ jókòó ka záwíà láti áfírì títí di mọ́gírì ẹ̀yin tẹ̀ ń ti kẹ́ ẹ̀kọ́ ká oníyẹ táyà tẹ̀ ti láti láìlá ìlọ́wọ́ láìlá ìlọ́wọ́ láìlá ìlọ́wọ́ láìlá ìlọ́wọ́ bàbá láìlá kí ni tiwa ẹ̀. ó ní ẹlọ létí ẹlọ béèrè ẹ gbọ́rọ̀. ń fi ẹbọ òbí wé ìmánì. wọ́n nílé àwọn mùsùlùmí wọ́n ní ilé abóròdé nì abóròdé báwo. kí ló dé ti lọ́fẹ́ fi ṣe. tó nítorí ìdí eléyìí báyìí adúdí ní máa jẹ́ káwọn èèyàn sẹ́kù nídìí tó bá ti sàkóso ọ̀wọ́ irun tó sọ ma Ànábì Nuh alayhi salam. abọ́ olóríire tó kò pé ká tó ríire o abẹ́ Allah àkọ́mọ́sá alólórí ibú o. tán Nuh alayhi salam ó níyàwó àwọn ọkọ̀ tán wọ́n ní ìyàwó rẹ̀ kan yìí náà ló bí gbogbo àwọn ọmọ rẹ̀ yẹn fún ṣùgbọ́n ìyàwó yìí olórí ibú ni olórí ibú ni èyí á máa bó lórí ire tò tó o sórí ibú a sì rẹ́ni tó bó lórí ibú tò tó o sórí ire bí ìyàwó ti fi ráúnà ìyàwó lúwò àti lúwò kánàtà táṣà àbẹ̀lẹ́ yìí nínú àìbáde náà fàlàyé fọ̀hánà dáhùnmá fàlàmì yóò gbẹ̀lẹ́ àánú ọ̀má. من الله شيئا وقيل ادخل النار مع الداخلين فليأو نوح عليه السلام مشركة كافرة أسباني كافرين أgbé ọkọ lẹ́sẹ̀ ni agbé gidi náà lọ síwájú iṣẹ́ tọkọ ń sẹ́yìn aláìsẹ táwọn èèyàn gbà ẹsìn gbogbo ìyàtúndà náà ti nù hàbá ń gbà òun ló máa ń kọjú náà kí ìyànjú yẹn ó sì sóore ó ti sáré lọ sọ fáwọn aráàlú níwọ̀n àti bẹ́ẹ̀ ṣe báyìí o ti bẹ́ẹ̀ sọ báyìí o òun jẹ́ agbódegbà fáwọn aláìgbàgbọ́ agbódegbà fáwọn ẹni tí ń gbẹ́nu hà lẹ́sẹ̀ ó padà sórí ibú náà ni. wọ́n àyàwó tó fẹ́ olùmọ̀ nípa ẹ̀ àmọ́ tó ọjọ́ tẹ lọ́ngbọ́n yẹn o ọmọ bu àwọn èèyàn pé àkókò máa jẹ́ òkè ni wọ́n ń kọ́ lọ́dọ̀ rẹ̀ jẹ́ òkè ní kọ́ wọn ó sì gbé síra àwọn àjọ ọkọ lọ sọ́kàdá ó ní ohun òrí síkè rẹ̀ ṣé ó kọ́kọ́ sí mà ní bàbá rẹ̀ ti torí rẹ̀ fi ọkàn àwọn ń fẹ́ kó torí rẹ̀ ọmọ mọ̀ pé kàtá ni ẹ bá pọ̀ lọ́pọ̀ nínú àwọn ìyàwó à ń pèpè lọ sídìí súnà àwọn náà ní máa lọ tàwọn ọkọ wọn lọ́pọ̀ láwọn bíbíà. Nígbà tó kọ́ ń bá àwọn èèyàn sọ̀rọ̀ kìyàmù lẹ́yìn kìyàmù lẹ́yìn. Ìyàwó lọ́wọ́ lọ bá àwọn èèyàn pé kẹ́ni ó ń gbé ṣe kìyàmù lẹ́yìn. <laughs> Ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀. Ọkọ ń sọ̀rọ̀ ká lawọ́. Tó ti pé wọn náà máa sọ ọjọ́ ẹnu wa rẹ̀ ọmọdé ọ̀daràn. Ẹ lawọ́. Olúwa ẹlẹ́dàá wọn fẹ́ ká lawọ́ ọkọ ló sì lọ gbé sọ fáwọn ará yìí pé kìnnì ọ̀sẹ́ni tó yà wọn tó ọjà àwọn débi pé a lè máa mú gàrí bọ́sù kan láti ṣúgbà yìí torí ẹ ẹbú ọkọ yín láti ní táwọn ọkọ yín máa ń ṣe tó bá ti jẹ́ sìn òdodo tó náà nàbì Muhammad sallallahu alaihi wa alihi wasallam tó náà nìkan máa bá wọn ṣe àwọn obìnrin tó jó lórí rẹ nìyẹn àtọ̀ sáwọn olóyè ibú àwọn ìjọ pé ńtọ́kọ wọn ń ṣe ọ̀tà lọ́dọ̀ sí wọn àwọn ọ̀ka fún gbogbo ara yóò máa tara ńtọ́kọ wí sórí rẹ àwọn ó sì máa sórí ibú gbọ́ọ̀rọ̀ gbọ́ọ̀rọ̀ abẹ́ ọlọ́ àkọ́mọ̀tì táwọn ìyàwó tó abẹ́ lẹ́yìn eléyìí ìwọ wá ní ọkọ Ànábì Nuh alayhi salam nínú àlùmọ̀tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ilé ìtọ́jú ẹ̀kẹ́ mi pẹ̀lú rẹ̀ ká darapọ̀ máwọn ẹni tí ó wọ̀. tí ọkọ yìí tí ọkọ ojú omi gbágbá ni bàálù tàbọ́kọ̀ ojú orin tọkọ yìí tí àrọ́wọ́ tó wa lọ́wọ́ ànítòsí wa ni bàbá lọ sí síbèbí òkun àbí pápákọ̀ òfurufú àbí railway station àbí gáràjì ibi tó ti wọkọ̀ láti lọ wọ̀ ọ́ òbúkátà gbogbo eléyìí òbúkátà gbogbo wàhálà yẹn nǹkan méjì òun náà ni ọkọ̀ ọ̀la ọkọ̀ ọ̀la ọkọ̀ ànábì Nuh alayhi salam ní ọ̀dọ̀ àwa àlùmọ́ ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nǹkan méjì gbòógì ló jẹ́ pé lábẹ́ ọ̀kọ̀ọ̀kan nínú wa nǹkan púpọ̀ wà bẹ́ẹ̀. nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni at-tawhid eléyìí tó jẹ́ pé àtòjìjẹ́ rẹ ní ash nǹkan ẹlẹ́ẹ̀kejì òun náà ni as tó jẹ́ pé àtòjìjẹ́ rẹ ní al gbogbo ẹni tó bá fẹ́ wọkọ̀ ọ̀la tó fẹ́ wọkọ̀ ọ̀la ọkọ̀ ànábì Nuh alayhi salam nínú ìjọ ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọgbọ́dọ̀ mójútó nǹkan méjì at-tawhid wa sunnah ó sì yára pátó àtòjìjẹ wọn méjèèjì eléyìí ṣe ash-shirku wal bid'ah kẹ́ ẹ bá wọ àtijọ́ tí olúwa ẹlẹ́dàá wa ti dábẹ́ ayé yìí kò sẹ́ni kankan tó là kò sẹ́ni kankan tó sọ pé yọ là àyàfi ẹni tó bá tẹ̀sẹ̀ wọ̀ yìí kò sí ẹnì kan báyìí nínú gbogbo ẹni tí ó là nínú gbogbo àlùmọ̀ tó ti síwájú tóbi dórí àlùmọ̀ tàǹdàbí Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àti kọjá kọ wà lórí tọwọ yìí. torí ẹ̀ ló ti jẹ́ ike. gbogbo àwọn àránṣẹ́ yẹn pátá korongodo wọn kò sẹ́nìkan tá a fi ṣe ń kùnrán àbí kókòrò àbí nìfọ́ àbí sẹ́f gbogbo àwọn wà burúkú kò sẹ́nìkan tó a fi rán nù wọn. ولقد بعثنا gbogbo àlùmọ̀ kọ̀ọ̀kan láti ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde dúró. Iṣẹ́ tá a fi wọn òun náà ní pé kó máa gba àwọn èèyàn lọ síde ẹ máa jọ́sìn fún Allah lónìí kan kẹ́sì jìnnà táwọn ò ta. tọ̀hídì yìí iná ni wọ́n ti ń tẹ̀lé láti gbọ́dọ̀ ànábì Adam alayhi salam tó ti dókè pẹ̀ wọn ò sì yé ṣe fún ẹgbẹ̀rún ọdún kó tó di pé àwọn èèyàn wá yí padà lórí ìtàn nábì Nuh alayhi wọ́n ní ẹgbẹ̀rún àkọ́kọ́ nínú ọjọ́ orí ilé ayé orí tọ̀hídì làwọn èèyàn fi wà. gbogbo ẹgbẹ̀rún àkọ́kọ́ yẹn onáàtì nìgbésí ayé anabi adam aleyhi sẹlẹm torí adam aleyhi sẹlẹm pàtólù ẹlẹ́dàá wá dá kọ́kọ́ àkọọ́lẹ̀ ẹgbẹ̀rún ọdún fún olú ẹlẹ́dàá wá fa gbogbo àwọn ọmọ. àti àrọ́mọdọ́mọ rẹ̀ yọ ọkọ̀ àwa yọ jáde láti bàràbàrà di rẹ̀ ó kó wa dàálẹ̀ wájú rẹ̀ nígbà tó ní kálukú wa sáré bí ọmọ anágún tí ò ṣe fojú gani. nìkan nínú àwọn ọmọ yìí wọn ni ádámù alayhi salam wọn á ní dáwúdà yìí ọdún mélòó gan lọ́lọ́wọ́ akọ̀kọ̀ wọn ní ọgọ́ta ọdún ìlọ́lọ́wọ́ akọ̀kọ̀ tẹ́lá ti gbàgbé a sọ pé ẹgbẹ̀rún ọdún ni wọ́n kọ fún ádámù alayhi salam ádámù alayhi salam ó ní ọgọ́ta ọdún ó kéré kí wọ́n bá fogójì kún nínú tó. tán ádámù tó wá lọ ẹgbẹ̀rún ọdún ó dín ogójì mọ̀lẹ́kà kú adé òun fẹ́ mẹ́mí rẹ̀ nítorí pé ànábì sọ̀rọ̀ máa lè tẹ́lẹ̀ ó lánàbì kan títí ó kù àfi lẹ́yìn ìgbà tó lọ wá bá fún lẹ́tàtà láàrin kọ́ sẹ́kù láyé àbí kọ́ kú mọ̀lẹ́kà wá sọ pé ló ní kí n mẹ́mí rẹ̀ wá àdéhùn àlẹ́ ìṣẹ̀lẹ̀ wá ní ah, ọjọ́ mi ò ti pè kò ṣe tí pè ẹgbẹ̀rún ni wọ́n fọ́ wọn náà ló ní kí wọ́n mógójì kó fọ́mọ ọmọ rẹ̀ kan dáwúdà àlẹ́ ìkẹlẹ́ wọn bá ti dínkù nù nǹkan yóò dínkù náà ni ádámù ní rárá kò síbi tí wọ́n ti kọ́ bẹ́ẹ̀ ẹ bá ń ka kó pé ẹ̀kọ́sẹ́ tó fẹ́ kú tó wọ́n bá fi ogójì rẹ̀ kún àdéhùn àlẹ́ ìkẹlẹ́ ó kú lẹ́yìn ẹgbẹ̀rún ọdún Ibn Abbas radiyallahu anhuma ó ní ẹgbẹ̀rún ọdún ńlá àwọn èèyàn ṣe tí wọ́n fi wà lórí tauhid kó tó di pé nǹkan dàrú yẹn ni pé láti bẹ̀rẹ̀ ìgbésí ayé Ádámù alayhi salam títí dópin rẹ̀ orí tauhid làwọn èèyàn wà tí wọ́n lẹ́sìn àbáláyé báyìí jẹ́ máa yàtọ̀ sí Yorùbá wọ́n lẹ́sìn táwọn abáláyé ni káwọn máa bọgi káwọn máa bọ ọ̀pẹ káwọn máa bọ káwọn máa bọgún káwọn máa bẹsù káwọn máa pè sàgbó gbogbo àwọn arọ́bù kú ọ̀nà nìkan tí yorùbá ń gbé ká àwọn abọ́gi bọ ọ̀pẹ. wọ́n ní wọ́dà àti sùwáà àti yahoo àti àti àwọn márààrún yìí wọ́n láwọn ọmọ Adam alayhi salam làwọn náà jẹ́. àwọn márààrún yìí sì wá jẹ́ ẹni rẹ gidi sẹ̀sìnsẹ̀sìn dọ́gba. gbàtà kú sani àkọ́kọ́ ni wọ́n kú ọba àwọn èèyàn lọ́kàjẹ́. àṣetọ́ni lọ́wọ́ wá láwòrán èèyàn ọlọ́wọ́ kọ́ wọn ọkọ́ wọn bí wọ́n ti ṣe ya ère rẹ̀ wọ́n ya ère rẹ̀ láwòrán bó ti ṣe wà. wọ́n wá gbé sílé ìjọsìn wọn. bẹ́ẹ̀ gbàtẹ́ni ṣe ti kú gbàtẹ́ni ṣe ta kú gbàtẹ́ni ṣe àárín kú ẹnì karùn-ún eré gbogbo àwọn márààrún ó ti wà láyé ìdí láti máa tẹ̀sí. ìgbà tó gbére gbèsè gbére gbèsè wọ́n ti gbàgbé ìmà wọ́n ti ká ìmà pò àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bọ̀ wọn. tọ̀wọ̀hídì yìí lànàbì Nuh alayhi salam ìní ń pe àwọn èèyàn lọ sídìí rẹ̀. tó fi lo ẹgbẹ̀rún ọdún ó dín àádọ́ta títí ń pè wọ́n lọ síbi ìyàkọ́ omi àkóso wọ́ọ̀hà máa lè kò ní ìlànà ìlọ́gọ́ yìí. إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعوه ẹ̀yin ẹ̀yà mi olùkìlọ̀ tó dájú ni mo jẹ́ sí i ṣé kẹ́ ẹ máa sin ọlọ́hùn lónìí kan tẹ́sí má bẹ̀rù rẹ̀ kẹ́ ẹ máa tẹ̀lé tè tẹ́lẹ̀ ní sẹ́tì ànábì náà alayhi salam tó wá jẹ́ fún ọ. wà má amana ma'ahu illa qalil àwọn díẹ̀ nínú wọn ni wọ́n gbà wọ́n gbọ́ àwọn díẹ̀ yẹn lọ́la àwọn ní òdòrí rẹ̀ torí pé àwọn nìkan ló ti tọ̀ ẹ̀yìn. anabi ibrahim aleyhi salam kí ló mú tó fi ń bá àwọn bàbá rẹ̀ sọ àwọn ọ̀rọ̀ tó lóòrì lórí igi àti ìpẹ tí wọ́n bọ kí ló mú láti sá gbogbo àwọn òòṣà wọn láàké tó fi wó wọn wómúwómú tí wọ́n fi di wẹ́lẹ́wẹ́lẹ́ tẹ̀lé tí òun yìí ti ń pè wọ́n lọ síbi rẹ̀ lórí rẹ̀ ẹni tó tẹ̀lé lórí tọ̀hìn àwọn ni wọ́n sọ orí rẹ̀ o. ملة أبيكم إبراهيم وسماكم المسلمين من قبل إلى أن بطلع لنا النبي إبراهيم عليه السلام قلنا له تسعين له تسعين مصر مثلا بأن توحيد أو أن يتوان نقول النبي موسى عليه السلام أو أن يولى توا تلسلو يا تسي فرعون أتوا موقونة يومي توحيد وتل عيسى عليه السلام àwọn ẹni tó tẹ̀lé pẹ̀lú òdodo àwọn olú ẹlẹ́dàá wa lọ́nà wọn ràn ṣe títí ìjọ gbẹ̀dà ìlànà wọn ò ti tẹ̀lé nínú kankan àfi nínú tọ̀hún èyí. anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àwọn tó tẹ̀lé nínú tọ̀hún èyí là ń pè ní mùsùlùmí àwọn ẹni tó kọ tiẹ̀ tí wọn tẹ̀lé tọ̀hún èyí àwọn là ń pè ní kò fọ́ mọ́ṣíríkù. tọ̀hún èyí di pàtàkì jama ẹni tí ọba ti ní tọ̀hún èyí di gbàgbé ẹ̀ ẹkú gbádùn láàmà jẹ ọ ẹkú palẹ̀ má ẹkú gbádùn láyé ń bẹ ẹkú palẹ̀ má ìyá lálùkìyàmà nítorí pé àdúnyà jannatul kafir ilé ayé ń bí làlùjẹ́ náà wọn kèfèrí ṣùgbọ́n sidnul mu'min ìlànà bíi pé ọgbà ẹ̀wọ̀n ní báwọn olùgbàgbọ́ òdodo yàtọ̀ sáwọn kèfèrí tọ́jú àlùjẹ́ náà fáwọn ẹwà kù palẹ̀ ma ẹ ń bá kúkú láyé ń bí tí òkú lórí jọ ẹyìn ó kù palẹ̀ ma onígun láéláé tó ní jáde ńlẹ̀. wọ́n á sọ pé ẹ wọ́n fẹ́ràn ọ̀rọ̀ nípa tòhé nítorí tí wọ́n bá ti ń sọ̀rọ̀ nípa tòhé inú kan máa bí ọ ni torí àwọn òsàkúgbèkúgbè tó jogún bá lọ́dọ̀ bàbá rẹ̀ èyí tẹ́lẹ̀ má kan pọ̀ sí èyí tí máa jogún gbòó ètí máa yọbi ètí ẹ máa kẹjẹ tó ń ti wọ pé tó ń fún wa nínú ẹ̀tọ́ wọn lójó sẹkù láyé lòdì káwọn àjẹkẹ nìkan pọ tú ẹ kó kú rọrùn kó ọba kú rọrùn ó kú lélẹ ọjọ́ kú kálukú náà ni ó kú ẹni tí ò bá ti tẹsẹ̀ wọ híì kò lè sórí rẹ̀ ọkọ lánàá ọkọ lánàá ẹjẹ àdáálẹ ká ti tún kà mélòó nínú wa ní sinmi ti islam òdodo títẹ òdìdí rẹ̀ tó má kágá tí ò ní papọ̀ má jà ń káwọ̀ ṣẹbọ sí ọ̀wà èèyàn mélòó ni nínú wa. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ lónìí yìí báyìí ó dà jẹ́ pé olúwa ẹlẹ́dàá ti sọ ni nínú Suratu Yusuf wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun wọn gba àwọn àwùjọ àfikọ́jọ́ pọ̀ ṣẹbọ ni wọn. tọ́mọ pé jẹta jẹta lọ lọ sígbẹ́rẹ́ tí lè fún ọ lẹ́yìn ọ̀rùn àfi bí ilẹ̀ tẹ̀. èyí ò ti jẹ́ onítọ́ni òun wá yọnu ayé àwọn pé èsè mùsùlùmí èsè mùsùlùmí tó bá tó mùsùlùmí bá nìwọ tó ọmọ pé tó bá sọ pírẹsàn fún ẹ ìjọ ní tọ ọláàmù nínú kùnrin yẹn àtúntò gbẹmí àtúntò ìdẹ́lá ìṣe fùfú wọ́n tọ́ka sí pé èsè mùsùlùmí. Akramakumullah oní oní ọ̀fọ̀ kan àti máa mú fi banú ni tó ọba ti banú jọka ojú òní dá ní òlòdì dá fún ọ ọ̀dàrà tó ń tọ́kọ̀ òfò yẹn ní òlòdì dá fún ọ. torí pé alẹ́ àti ẹ̀dẹ́kẹ̀rẹ́ láàyè tọkọ̀ máa ń lọ pọ̀lọ́ ìrántí ọlọ́ nìkan ní máa jọkọ̀ ọba rẹ̀ òní dá fọ́fọ́ máa ń lọ́kọ̀ òfò àtàyájọ́ àtòkèlè ní gbogbo ẹ̀ lọ́ máa ń pè mo wá ní tọ̀hídì rẹ wà. àwọn ni ẹ èmi gbé mo gbé omi síwájú lé táwọn èèyàn máa wá pọn lè láì wọ́rọ̀ tó ṣé lè láì wọ́rọ̀ tó ṣé tọ̀hídì náà ṣírí kò wà bẹ̀rẹ̀ lè láì wàhálà nítorí tí Allah nìkan ni gbogbo ẹni tó bá tẹ̀sí nítorí tànàbì ẹ sọ fún pé mùsùlùmí ọ̀sẹ̀ bọ́ọ̀lù gbogbo ẹ̀sìn táwa ṣe táwa ṣe fún torí táwa ṣe ń ṣe ẹnìkan dá torí akẹ́yìn lẹ́sẹ̀ wá mọ́tíláṣí ṣe bá kẹ́yìn náà lẹ́sẹ̀ lọ láti pọ̀ ilé ìdálò náà akẹ́yìn pọ̀ akẹ́yìn kí ló pa á pọ̀ pẹ̀lú ẹ̀ òun àmà dúra rẹ̀ àwọn náà dúra wọn kálukọ́ ọ̀fẹ́ wọn náà káwá jẹ́ pọ̀ ọjọba tán lọ sọ̀rọ̀ ọjọba tán lọ sẹ́bọ̀ kí ló wá kan Allah pẹ̀lú ẹ̀ ayé lágbọn kọ́nà àbí tá ti fi ọjọ́ ba ló ti níyì torí tó bá tún dé kọ́nà àbí tó ti jọba àjọ máa dé fúnfún fún ọkọ̀ lẹ́kọ̀ọ́ ni kátó wá pé láwùjọ yà hàn àkàràmọ̀kùnmọ̀ tí o bá ti títọ̀ òyìnbí lọ́rọ̀ rẹ tẹ̀ gbé ọjọ́ ti bàbá ìmáàmù tó di oúnjẹ má di wá mẹ́tíláṣí kí ló dé bàbá ọlọ́mọ kan sàmì kí n sí mi mo fẹ́ nà lóúnjẹ yìí bàbá tó yẹ kọ́ ọmọ kọ́ àǹtẹ̀ òní di níyàwó gbogbo di àwọn kíláàsì ọ̀nà mayà lórí ọmọ sì ń yàgbẹ́ ó ṣe déédéé pé gbẹ̀ngbọ̀n máa ní. oúnjẹ rẹ bàbá ńlá kúrò tó bẹ́ẹ̀ tó lè mú yàn yàgbẹ́ torí àwọn ọ̀rọ̀ máa ń pété yàn yàgbẹ́ fáwọn dada olóṣèlú ní kígbe ọ̀dá fáwọn dada onídà oúnjẹ. àtàlámọ̀kọ́mọ̀ wá ẹ́ ẹnìkan fi òkà burúkú kan wọ oníṣìmọ̀ pẹ̀sọ̀ láti tó bá ti wá mú máìkì lọ máìkì orin ni yọba máa ti aa ah, ṣé kí ló dé èyí tí ń bẹ lọ́wọ́ yìí ọ̀dà àbí aa ah, wọ́n ní gbọ́dọ̀ yọ wọ́n bá yọ ewu ń bẹ́ o ah, wàláhì ọ̀sẹ̀rẹ̀ ẹ̀dá mi ṣé ìṣẹ́bọ̀dé ọ̀wà ṣé gbogbo wa náà la lè yọ fìlà lórí wa kíkẹ́ kájí ẹ̀ gba tẹ́gùn díẹ̀ gba tẹ́jókòó náà ẹnì kan ẹ má dábàá rẹ̀ ẹlẹ́ta ń bẹ tó ti ní síra.

tọ̀hídì pàtàkì téèyàn bá fẹ́ là láyé wọ́n fẹ́ là lọ́la gbẹ́lá ìyáàmà tọ̀hídì pàtàkì. ẹ bá mi wà àdéhùn yìí ọ̀gáàjà ibn sọ́ọ̀mì sọ̀bí ọ̀gbọ́n àkọ́hàn ló gbà wá. ó lánà bí sọlọ́lá àdìwà àdìwà sẹ́lẹ̀ ó ní màá ṣe ìlà ńlá ìlà ìlọ̀lọ̀ wàhídàbù láṣẹ̀rì kẹlẹ̀ wà á nà muhammadan abdullahi wa rasuluhu wà á nà ciisa abdullahi wa rasuluhu. وكلمته ألقاها إلى مريم وروح منه والجنة حق والنار حق أدخله الله الجنة على ما كان من العمل متفق عليه النبي صلى الله عليه وسلم يعني كان تبع جاي لوجدو dike kò sí ọba kan tó tọ́ láti kò dodo joseph yàtọ̀ sí allah ó nìkan kọ́ ọmọ ẹsẹ̀ lónìí kan kọ́ ọmọ wòrò gúngún ìwádìí sọ pé ọba kì í wà lásán láì láì lámúgbálẹ́gbẹ̀ẹ́ ṣé bí àwọn ọba kú gbẹkùgbẹ àwọn ọba jẹkú rẹ ti táyé lọ́wọ́ ń pe àwọn ọ̀hún. olónídìí amúgbálẹ́gbẹ̀ẹ́ igbá òun wọn mú olónídìí alátìlẹ́yìn títànílẹ́yìn torí ẹ̀kọ́ ọmọ ẹ̀sìn lónìí kan kọ́ ọmọ dàlúrú papọ̀ mọ́sápà kọ́ ọmọ lẹ́gbọ́n lẹ́rù kó sì gbàgbọ́ fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ rẹ̀ ni anabi rẹ̀ ẹrú tó sì dáni kó sì gbàgbọ́ fanabi Isa alayhi salam ẹrú Allahu ìránṣẹ́ rẹ̀ àti pé gbólóhùn rẹ̀ títí sọ pé kí nǹkan fẹ́ kó sì máa fẹ́ iná ló fi tẹ̀ dáa rẹ̀ eléyìí tó sọ sí Mariam lára ẹ̀mí kan nínú ẹ̀mí tí Allahu dá ìlànà bẹ̀rẹ̀ ìta òdodo la ń dẹ́nà tọgbà bẹ́ẹ̀ òdodo nínú tọgbà bẹ́ẹ̀ olúwa fi ọ sí àlùjánnà gbogbo owó ti lè wù kíkẹ́ rẹ̀ orí torí àwọn olùmọ̀ sọ pé tẹ̀wọ̀hídì nìyẹn tí tẹ̀wọ̀hídì bá ti wà èèyàn ò ní jẹ́ amúlẹ̀mọ́fò èèyàn ò ní sọrí ibú nínú hadith al بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة ومع النبي آدم tọba wa bá mi lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàmà pẹ̀lú ntọ́fẹ́ tó bílẹ̀ ti ṣe fẹ̀ tó súnmọ́ fífẹ́ bílẹ̀ ti ṣe fẹ̀ láwọn àìsá àṣìṣe àtẹ̀tẹ̀ ìwọ́n tó pàdé ní Allah nípò pòfin kankan sẹ́bọ̀ sẹ́mi Allah màá gbé ntọ́fẹ̀ tọ́pọ̀ tó bílẹ̀ ti ṣe pọ̀ tó ìwà pàdé rẹ̀ láforíjì kí ló dé torí pé kò sí sẹ́bọ̀ sí Allah nínú tẹ̀rẹ̀ sílẹ̀ jama ẹ jẹ́ ká gbìyànjú gbogbo nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú sẹ́bọ̀ a gbọ́dọ̀ sí ìṣẹ́bọ̀ tó ti lè tẹ̀lẹ̀ nínú àlùmọ̀tà nàbẹ̀ Muhammad صلى الله عليه وآله ọwẹ́ ọwẹ́ dìrín àwòrán dúdú lọ lórí àpáta tó dúdú birikiti lóru tó sókùnkùn birikiti ẹni tí ó fojú gánni rẹ̀ ó múra ó sì ti kọ́ ọmọ tẹ́gbọ́ tí wàá kọ́ ọmọ mà kó yìí lọ sí rẹ̀ lọ́gá wa anabi sallallahu alayhi wa sallam níṣẹ́ máa ń sọ pé allahumma. إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك مما لا أعلم إلى الله مصادره níbi kí n ṣẹbọ sí ọ lẹ́ni tó máa máa ṣẹbọ sí ọ mo wá ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ lórí èyí tó ṣeé ṣe ká pé mo ti já sínú rẹ nínú ẹbọ ṣíṣe nígbà tí mi ọmọ ànábì máa ń tọrọ àdúrà báyìí torí rẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn fi ń ṣẹbọ sí Allah ọkọ. àwọn èèyàn wọn lè má da gbogbo ẹ̀ mà ìbá bùkátà káwọn kọ́ kí ó kọ́ máa ṣàlàyé nítorí pé àti sọ èèyàn wọn ò tẹ̀lé yẹ wọ́n tẹ̀lé wọn ò ní máa kọ́kọ́ síwájú a gbọ́dọ̀ máa kọ́ wọn nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ tá sọ tó nínú ẹ̀sìn ẹ̀sìn nínú wà èyí ọjà sí ìṣẹ̀bọ sí Allah nínú ṣe èyí ọjà sí ìṣẹ̀bọ sí gbogbo ẹ̀ la gbọ́dọ̀ mọ̀ à ń dàgbà túnra wá lójú ọ̀nà àti gbogbo eléyìí àgbọ́dọ̀ mọ̀ ń parí torí ẹ náà ní àní lọ́gùn rẹ̀ kò sẹ́ni tó kọjá kọ́ lọ lé gbogbo apáta kò sẹ́ni tó kọjá kọ́ lọ kọ́ nígbà tó ṣe pé àdàgbàtà yọ ká gbowó tí wọ́n bá náwó owó sí wa báwo la ti ṣe wá dàgbà ju ká lọ kọ́ kí o lọ. ṣé èèyàn ní ẹrú àwọn ti dàgbà kọjá rẹ ọ dàgbà kọjá rẹ ọmọ wa mà ti ti ìmọ̀ pé ká lọ lè kí o ká lọ kọ́ ká mà dáadáa. ìmọ̀ pé òun náà ní kí làákà ìṣẹ̀ni kò lè gbé dáadáa má àmọ́ màá má kó nípa bó ti yẹ kí n máa tẹ̀sìn nílé kí ó ẹ máa lọ lé kí ó. ẹni ọ̀lọ́ lé kí ó kọ́ máa wá dánilẹ́kọ̀ọ́ gbogbo ìgbà tó máa ti lẹ́sìn dánilẹ́kọ̀ọ́ kọ́ máa wá ẹ̀yin náà lẹ́sìn máa pe àwọn èèyàn wá sí dánilẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kí ọ̀rọ̀ nípa tọ̀hìn kọ́kọ́ jù. kẹ́síà Islam and democracy irọ́ lásán daniel zaimá pé rọ́nà Islam and police army ìsìláàmù tó ní ká fẹ́yàwó tọkọ eléyìí ní dùn máa yí ìsìláàmù àti òhídì ńkọ́ ìsìláàmù àti sunna ńkọ́ tó gbogbo àwọn nǹkan tó jẹ́ pé yóò sì kí àwọn èèyàn lórí ayé dáadáa yóò sì dé kọ́rùn wọn dáa tẹ́wá wọlé Yorùbá wa ń bí nǹkan kan kọ́ ni òkúta ti gòlò fún àti rẹ́sẹ̀ ṣe fẹ́ni tó pọ̀ jù nínú ọmọ Yorùbá. ju wípé wọ́n jìnnà sí tàwíìdì lọ. àtẹ̀tẹ̀ sọ pé wọ́n sẹ́ àtẹ̀tẹ̀ ò tí ì máa ń dókọ lásán gbogbo wọn tàwíìdì yìí ni wọ́n sá fún. ó náà ló ti jẹ́ kí katakata rádaràda ọ̀pọ̀ láwùjọ Yorùbá wa. nígbà tí wọ́n bá mọ̀ tàwíìdì ẹ̀rí kọ́kọ́lọ́kọ́ àwọn nǹkan míì táwọn èèyàn máa ń ṣe wàhálà ìkọ̀lẹ́sẹ̀. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń pàtẹ rẹ̀ táwọn èèyàn ń péjọ síbẹ̀ wọn ò ní rẹ́ẹ̀nì kankan péjọ sórí wọn nítorí wọ́n ti mọ̀ kọ́ta po àti òkè. tọ̀hìn di pàtàkì jàmá tí gbogbo wa ta bá lọ nímọ̀ nípa tọ̀hìn. ìjọ padà ṣẹlẹ̀ ní pé a rí pọ̀pọ̀lọpọ̀ tá à ń pè ní aṣíwájú ìdí ẹ̀sìn èrò ẹ̀yìn pátápátá ni wọ́n o nínú tírélà. wọ́n mọ̀ nípa ẹ̀sìn rárá rárá ọ̀daràn ni wọ́n jẹ́ wọ́n mọ̀ nípa ẹ̀sìn tẹ̀wọ̀hídì pàtàkì jama ọkọ̀ ọ̀la àkọ́kọ́ nù èèyàn gbọ́dọ̀ wá mà nípa rẹ̀ kéèyàn ó sì máa fi ṣe wà o gbogbo tó bá ti takò kájínà kí ló ti takò tẹ̀wọ̀hídì ìṣẹ́gbọ́ sí Allah ìṣẹ́gbọ́ sí Allah. orí bàbá mi májèlé ọ̀jẹ̀ mi kí lóò rí sí. lọ́rọ̀ ọ̀nà àbí ṣírkù. orí ìyá tí mo mú wáyé mẹ́jẹ ọ̀jẹ́ mi lẹ́sẹ̀ kùnà àbíkẹ́ òní. tọ́ ẹni tí wọ́n á jẹ́ orí yọmí ńkọ́ lórí ní máa yọ̀yàn kí ni máa yọ̀yàn kò sábẹ́ tó kọ́nu lékè tó kọ́nu yẹn àbí gbogbo eléyìí. o ọ̀kan náà àwọn orúkọ tó àfi kọ́ parọ́ rẹ o lónìí kó tó dìde ó ní kí wọ́n mọ̀ pé ọ ní èṣù lékè mà kí ló máa jẹ́ Allahu lékè tọ́ ó tún lọ kọ́ sára lé èṣù lékè tọ́ ẹni tí ń jẹ́ orí yọmí kọ́ Allahu yọmí bẹ́ẹ̀ náà làwọn kọ́ lé wa kọ̀ọ̀kan ẹ̀ríkẹ́ tó kọ́ bá ń jẹ́ ilé tó ní ṣe pẹ̀lú àwọn orúkọ ẹbọ àbí kẹ́ parọ́ rẹ̀ kẹ́ parọ́ rẹ̀ tẹ̀wéjì pàtàkì ká kọ́ nípa rẹ̀ ká máa gbọ́ nípa rẹ̀ ká sì máa tẹ̀lé wọ́n ní ká máa sọ̀rọ̀ tẹ̀wéjì àní lọ́mọlẹ́yìn ká máa sọ̀rọ̀ tẹ̀wéjì àwọn èèyàn máa túká mọ́ wa lọ́wọ́ àwọn èèyàn níṣẹ́ gbọ́ ah, ọmọlẹ́yìn bá òfin lábẹ́ fi wọ́n ṣe kí la fẹ́ fọmọ lẹ́yìn tẹ̀ nígbà tí a jọ máa ń sọ̀tẹ̀ dápò ẹ̀kẹ́ àtàǹpàkò fún wa lẹ́yìn náà ní lọ́mọ lẹ́yìn a máa lò wọ́n ni ìbá ti sọ wípé àwọn ànábì mi ọ̀wọ́ àwọn òní ní ẹnìkan lẹ́yìn tiwa ní fáwọn àǹsàlàyé ẹ̀sìn la an yahdiyallahu bika rajulan wahidan khayran laka min humurin na'am tí ọlọ́wọ́ bá tara wa fìyàn kan mànà ó ti tó ó ti tó ọmọlẹ́yìn báwo àmọ́ aṣọ tó dùn mọ́ káàjọ ya kò burúkú ẹ máa jó fújì kò burúkú ẹ máa gbọ́ fújì pékin ó bàjẹ́ tó tẹ gbọ́ fújì ó bá lù mà pé kí wọn náà máa ra wọn máa fowó rẹ ra fújì fújì pọ̀ dípò yìí. torí ẹ ọ̀rọ̀ tẹ òhì ọpàtàkì gbogbo àwọn tó kọ́ kí ó ẹ̀dì mẹ́rù ẹjọ́ jẹ́ pé lẹ́ńbà àwọn èèyàn sọ ó lè jẹ́ pé ibi tẹ́yìn náà ti kọ́ pé wọn àwọn ọba kọ́ tọ̀hìn torí gbogbo lẹ lábáyìn ètò gbogbo wọn náà lọ gba ti tọ̀hìn tó da ẹ àwọn náà ti gbalẹ̀ lábá gbàtà ń pọ́n tó ìdàkùdàkù kọjá rí so but ó tún wá wúlò fún wa bá a fi máa kéde rádaràda táwọn eléyàn náà sọ. akramakumullah o ẹ̀yin ti kọ́kọ́ kọ́ pé wọ́n ti máa jẹ́ walhamdulillah àti jọ́ kò ní sọ̀rọ̀ fún yín. ṣé eléyìí eléyìí àpẹlẹ yìí tó bá lọ jókòó tó lọ kọ́ mi insha allah yóò yọ. àmọ́ tí èèyàn bá fẹ́ yí padà kò ní yí padà lẹ́yìn dàbí ìdánìkan tó lọ lẹ̀ lárúbá kan. tò nílùú yẹn òun ti lọ gan síbẹ̀ kò wálé mọ́. tèmi á lọ sílùú yẹn lásìkò kan lórílẹ̀‐èdè gómìnà gbogbo àtúbà wọn máa bá àwọn èèyàn sọ̀rọ̀ mọ́sálásí ibi tó wà ní ìmọ̀jẹ́ máa bá wọn sọ̀rọ̀ máa bá wọn sọ̀rọ̀ ah wọ́n yàn án rí pé káì lọ́síá tó wá pé Islam làwọn ń ṣe tẹ́lẹ̀ àwọn ní ìdíkà àwọn lọ gbọ́ yìí. tọ́ ní máa sọ pé màá lọ láàárọ̀ yìí àwọn aráàlú wa ní kí n má lọ kí ni kí n máa jókòó sí mi. àhẹ́ bá a sọ̀rọ̀ ọlọ́ọ̀ni ah, lọ́hùn tí mò ń lọ ọ̀rọ̀ ta ni lágbájá yìí ó ti ga káàrin yóò máa bá yín sọ bá ní ó ní sọ ó ní sọ fún sẹ́ni tí mo ti sọ lọ sílẹ̀ lába lọ́ba sọ fún mi ó ní ó ní mo rò pé òun ó wà máa wọ ní ní ọ̀ òun ó kí ó ti wà sọ <laughs> irú kí ó ní falsafatun islamiyya ẹ́ falsafa wa ó ní tó lọ kọ́ńdò mọ́ ìmọ̀ ni a wọ́n tó bá lè ṣe ìsìnbí ẹ̀fọ́ tó ní iye ọdún tó lò lọ́wọ́ àti ìjọ wà ti pẹ́ iná àfọ̀n láwọn síra tẹ́gbẹ́ ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tẹ́mi bá àwọn èèyàn sọ yìí ọmọ ká ń tọ́ka ọmọ ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ìtumọ̀ pé yóò jẹ́ kọ́tọ́ da náà ló ti kọ́ ìwọ ti kọ́ kéwú débì kan tó fi jẹ́ pé tó o bá rí àwọn síra tí ń sàlàyé ẹ̀sìn tó dáa ó rí i pé agbọ́yé tiẹ̀ tó tètè ní yóò yá ti tàwọn tí ọ̀mọ kéwú bì tiẹ̀ lọ. lọ́ba ní tí mo bá fi síra ránṣẹ́ gan fóun kà kò lè yí o ránṣẹ́ mọ̀ pé tó bá ti síwájú dájú ọkùnrin rẹ̀ máa ń kọ́ kà lóòótọ́ kò ní yé e torí a arọ ẹ̀yin ọmọ ìyá wa tẹ lọ kọ́ kí ó tẹ ń bẹ ní àwùjọ gbogbo à ń sì sẹ́yìn bá gbogbo kálukú sọ̀rọ̀ yìí èyí sì sẹ́yìn nìkan là ń bá wí gbogbo ẹ sọ́ba láǹfààní àti gbọ́rọ̀ yìí ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé gbogbo ẹ̀yin tẹ lọ kọ́ kí ó ẹ mọ̀ pé àmánà ni wọ́n gbé fún yín àmánà tẹ gbé fún yín yẹn ayé ìsìn ìdí ti di ayé àwọn bàbá bàbá ayé àwọn bàbá bàbá yẹn táwọn bá kọ́

ẹ̀yin máa gbọ́dá tẹ́sí sí ń jáde. wọ́n fẹ́ rẹ̀ ìgbẹ́ má ojú ojú fáyẹn ibi àsìkò tí wọ́n rẹ̀ ìgbẹ́ má sí etí tí ọgbọ́dọ̀ sí ìjáde láwọn ìjọ ọmọ báyọ̀ sọ̀rọ̀ pé mọ́tẹ́ fún mi nínú àwọn àbá àkọ́jù. àwọn lọ sí ìlú kan nígbà tá a wá débẹ̀ ní mísírà ni a lọ sí ìlú kan wọ́n pè ní bèlbè nígbà tá a débẹ̀ yẹn tá lọ sọ́dọ̀ àwọn àbá àlòsùn náà tó wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan tí ọ̀kan nínú wọn wá sọ ni pé òun fẹ́ bí mi léèrè béèrè pé kí ló dé àwọn gbọ́ fún àwọn ọmọ tó bá ń jáde ní Al-Azhar tó bá padà sí Áfíríkà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èyí sábà lápá nígbà ní à àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ ń bì náà lọ́ọ́ máa dá ọ̀yà ìwọ́n tiẹ̀ wọ̀ dá tó lọ́kàn ni wọ́n bá ní tẹ́sí àfíìsì òbí lè là ó wọ̀ ọ̀ma máa ń fóun rò pọ̀ tẹ̀lẹ̀ kó o fi ti nàìjíríà ṣàpèjú o. ó ní pé irú kí ó jẹ́ kọ́ wa ní azar ń bí pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú tòwé kọ̀tà ní nàìjíríà mọ́. àbáyé wa níbi báwo ó ní torí pé àfíìdà kan kọ́ àwọn ní mísírà àfíìdà ulama al-kalam fa in qultum qulna thumma in qultum qulna àbí òye wa ẹ ẹ bá bá sọ báyìí lọ sọ báyìí tọ́ba kó wíwá kó wíwá ẹ̀ àríyànjiyàn. nàìjíríà nìsín ń tí àwọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ mi láti kọ́ńtírì mi tí wọ́n ń kọ́ àwọn èèyàn làwọn èèyàn fẹ́ gbọ́ kọ́ọ̀lù wọ́ọ̀hù kọ́ọ̀lù rọ̀sọ̀lù. àfa mi sàn ẹ̀ bá ní tó bá jẹ́ bẹ́ẹ̀. tọ́sí fáwọn òṣìṣẹ́ ní azhar ó káwọn mi sí azhar náà la torí pé kí láǹfààní ẹ̀kọ́ ju káwọn èèyàn lọ fi ṣiṣẹ́ lọ nígbà tí wọ́n kan tó padà délé tó rí tàká àbí tó délé tó hàn pé ìkọ́kùkọ lọ kọ́ wá kí àwọn ọmọ wa náà tó àti tó torí sẹ́yìn tẹ́ bá ti tán láti yí padà ni o èyí náà lè gíláṣíráàmù ètò ń sọ nípa àkídà tó dáa pẹ̀lú kí ó tẹ̀yìn ti kọ́ àti jẹ́ni tí nǹkan ọ̀kọ̀ọ̀kọ̀ yé dájú àwọn ẹ̀jẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ yóò fi yá jù pẹ̀lú báyìí orí ọ̀sán kà torí ẹ̀ gbogbo bíkíbi láyé tá a ti ní àwọn ọmọ ẹ̀yà wa nínú Islam àwọn akẹgbẹ́ wa tán lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ẹjọ́ jẹ́ pé ẹ̀ ń sàlàyé sọ̀rọ̀ èdè fáwọn èèyàn ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yorùbá yìí ojú ọ̀nà sàǹgbà fi sóòsà ó ti pọ̀ jù nílẹ̀ yorùbá yìí ṣé bá gbọ́ sí yorùbá sọ pé ẹ ǹtí àwọn bá wọn bàbá wọn lórí ẹ̀ àti sí àwọn bàbá ńlá wọn kò ní parun lójú tàwọn ẹ̀kọ́ tẹ́lẹ̀ kọ́ máa sọ fún parun kì nítorí wọn ti gbà lérò pẹ̀lú gbogbo ẹ̀ nígbè ni ẹ̀gbọ́n náà ni àwọn òòsà náà ni wọ́n gbà lérò so àwọn èso lóòsà àwọn èso ẹlẹ́bọ mùsùlùmí làwa wọ́n fẹ́ kó ṣe pé yorùbá làwa mùsùlùmí làwa ẹ̀ ń bá tó ọ̀dọ̀ wa níṣẹ́ lọ́ fẹ́ kẹ́. àwọn anígbò lọmọ yorùbá ti wá wà tí ò ní tí ò ní bọ̀ bó lọmọ ti wà tí ò ní bọ́ yé bó lọmọ ti wà tí ọ̀já mọ̀ kankan ẹ̀ dá kò sí sọ́kàn àgbẹ̀lú ní ṣe òsì ṣe gbogbo àwọn ẹgbẹ́ ìmọ̀ ọjọ́ ìsìn mo ṣe lè kúnà lásán yìí. orí ìdí ẹlẹ́yìí ẹ̀yin tí a kọ́ pé àmọ̀ pé pọ̀ jọjọ́ gbogbo ibikíbi ni wọ́n ti wà walhamdulillah ẹ̀yin náà máa gbìyànjú ẹ máa bá àwọn èèyàn sọ mo jókòó èèyàn méjì ló jókòó pé ṣe wàhálà mo jókòó ẹnìkan kan jókòó gan wàhálà ìṣe ṣe wàhálà ẹ jẹ́ máikrófóònù yín píkà kọ́ máa gbé lọ bá wọn bí wọ́n àwọn kan jókòó bí kàtà tẹ́tẹ́ ó sì ń bá bọ̀rọ̀ tábà ìtọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ń bọ́ ti sọ náà mọ́tíláṣí ni lọ́ba wọlé lọ́ba jókòó lọ́ba máa gbọ́ tó bẹ́ẹ̀ lómi ṣe mànà nu bẹ́ẹ̀ nìkan bá wa sọ ńkọ́ ẹ ọkọ̀ yẹn lẹ́nu ó pè yẹn lọ síbi ẹ̀sìn náà débi Yorùbá ìsọmi Yorùbá máa ṣe jù àbẹ́rẹ́ màtá ṣe máa sọ yẹn lẹ́nu tó ọba jẹun ó bù ọ́. bọ́ jẹun wọ́n bù ọ́ bọ́ bá wọ́n sọ wọ́n bù ọ́ bọ́ wọ́n sọ wọ́n bù ọ́ kò dé fìlà it's called Nigeria limited. bí yorùbá ti wà ní kúkú ṣe dáadáa fún ọ̀sán ọ̀lẹ́nu sọ rere fún ọ̀sán ọ̀lẹ́nu lọ sí àwọn ó pé náà wà àwọn ẹlẹ́kejì òní sunna ọkọ̀ ọ̀la ni ẹni tó bá fẹ́ wọkọ̀ ọ̀la yóò tẹ̀lé sunna kò sí bẹ́yàn ṣe lè jẹ́ ẹni tí ó sori rẹ lọ́la gbẹ̀dà ìyá tó sì jọ́kàn nínú àlùmọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ tó ṣe pé kì í tẹ̀lé sunna ẹ sọ fún pé sara rẹ̀ dànù. torí ẹ wàá nínú sunna ń bí ọ nínú àlùjànnà àti ọ̀fẹ́ wọ̀ ní ọ ọsọ pé wọ́n gba ti súnà ọ̀gbà ti àlìjáná. àwọn alùsúnà yẹn àlìjáná yẹn nítorí ọ̀sọ̀lù pẹ̀lú ẹnu rẹ̀ pàyàpàyàn. ọ̀kan ni um, ẹ̀rọ ní ká ṣe súnà tí ọlọ́run ló ní ká ṣe súnà ó náà ní. ìpè wàlájà mùsùlùmí náà ilá wa ń tó mùsùlùmí náà lọ́sọ̀ olùsọ adájẹ́ mùsùlùmí tó tẹ̀lé súnà. bóòlù tó fẹ́ tẹ̀lé súnà tó ní jẹ́ mùsùlùmí. tẹ̀lé ìtumọ̀ sí pé àfikà tẹ̀lé súnà ìsàlẹ̀ ti súnà ọ̀pọ̀ ìtàjẹ kìí ṣe ìtàjẹ torí pé ìtàjẹ làwọn míì ṣe ọmọ nǹkan ká sọ́pọ̀ ìsúnà lọ́kàn máa dírẹ́sì bákan ni wọ́n lẹ́wọ́ alùsúnà ti wọlé alùsúnà máa dáhùn gbàdé wọ́n lẹ́kìn ìwọ́n tó pera rẹ lálùsúnà jàǹbá polisi ìwọ́n á ní súnà náà wà ó pera rẹ lálùsúnà ó lè dé wíri. mo wá ní súnà náà wà ó pèrè aráàlú yìí bí tí àti ń bẹ lọ́wọ́ ọkọjá ti sọ. pèrè aráàlú súnà orí èèyàn ti ń ṣe fídíà orí sábà tó kojú mi wà ní pé súnà ẹ gbọ́dọ̀ ṣé súnà náà ni. ó pèrè ó ní nǹkan kan ti ẹ̀kọ́ kíkọ́ ṣe èèyàn lè jẹ́ tí kẹ́kọ̀ọ́. nítorí pé kìí ṣe kí ẹ̀kan máa jà tẹ̀lé wa ni wọ́n pè súnà. wáyé mà ó dájú pé ìwọ àtà wa a jọ wà lórí pé à ń jọ ọ́. a fẹ́ wà dáadáa láti tẹ̀sí dáadáa kìí ṣe gbogbo àwọn jákujàku jágbajàgba rédèrèdè lákòjọpọ̀ nígbà tí ètò máa fẹ́ lò yìí láti dìbò. ìrẹ́ ló ti jẹ́ pé nínú súnà òun náà tó pè fún kíkà kẹ́kọ̀ọ́ ó pè fún káwọn olùmọ̀ máa ṣàlàyé fún wa gbogbo wa nítorí pé tí èèyàn bá fẹ́ ṣe súnà yìí ó ti ó ti nípinnu kó ń fẹ́ wọkọ̀ ọ̀la anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó láwọn Yahudi wọ́n pín yẹlẹyẹlẹ sọ́nà mọ́kànléláàádọ́rin àwọn Nasara ọ̀nà méjìléláàádọ́rin àlùmọ́ àmì pín yẹlẹyẹlẹ sọ́nà mẹ́tàléláàádọ́rin kulluha fin nar gbogbo wọn iná ni wọ́n wọ̀ illa wahida àyàfẹ́ yọkan tẹ̀lé kọ́kọ́ lànà ẹ̀yọkan ni ò ní wọn náà àwọn sàhábà wa béèrè wọ́n ní báwo ni anábìíní hom mankanu ala mithli ma ana alayhi al-yawma wa ashabi àwọn làwọn ẹni tí ń bẹ lórí irú iṣẹ́ mi àtàwọn sàhábà mi bẹ lórí ẹ̀ lónìí. Torí ẹ̀ náà ṣe pé àwọn al-sunnah wal jama'ah ní al-firqatun najiyah àwọn ẹni tí ó là ọ̀rọ̀ là náà là ti sọ. Adékọ́ ẹni tí ò bá ti tẹ̀lé súnà ọ̀fẹ́ là ọkọ̀ là ní ẹ̀ òjàmá. Káṣe súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Káṣe lódodo, olè torí ká ló ní rò pé yúnífọ́ọ̀mù lásán ní sọ́nà àti ká gba id card ta ló ń fòyà lá id card id card wa nígbà tí èsì ẹgbẹ́ sọ́nà ó ní í ṣe pẹ̀lú ojú ọ̀nà dáná fi tàn tó fi tẹ̀sẹ̀ tó fa àwọn kan ábà rẹ̀ lẹ̀ lórí ẹ̀ kémi náà tọ̀ kí n tọ ojú ọ̀nà yẹn kí n gbábẹ̀ kémi náà lè bá a sórí rẹ̀ pẹ̀lú àwọn tó sórí rẹ̀ kí n lè bá a là pẹ̀lú àwọn ẹni tó là ọ̀ràn yẹn ni ká tẹ̀lé sọ́nà nàmbà túláàsì ní kí n ṣe nàmbà fẹ́ gẹ́gẹ́ bí ká ṣe ṣe òhìn bó ṣe jẹ́ nàmbà túláàsì kí ṣe nàmbà fẹ́ nǹkan méjì yìí má fi ṣeré nù kí ṣe ayé rẹ̀ التوحيد والسنة tí a bá ti rí pé nítawà náà tẹ́lẹ̀ aláàyè náà ní pé kájọ́ kan nínú àtọ́ wà lẹ́jẹ̀ náà òwúwa kájọ́ kan náà jọ wọ̀ náà ajá igbe a fi kọ́ra fi ká wá ìmọ̀ eléyìí tí ó ràn wá lọ́wọ́ láti máa ṣe tọ̀hí ká fi kọ́ra láti wá ìmọ̀ eléyìí tí ó ràn wá lọ́wọ́ láti máa ṣe sọ̀nà torí kó súnmọ́ ní gbogbo ìgbà tí èèyàn bá ti kó òun ṣe tọ̀hí ó máa ṣe ṣírk ìṣẹ̀bọ̀tì Allah ó sì rọrùn jọjọ fún gbogbo ẹni tó bá ti lóhùn ṣe súnà kọjá àlòlùbẹjà wọn kì í dọ́gbọ́n ṣe súnà jẹ́rìí wọn ṣe dọ́gbọ́n ṣe tọ̀hí torí kò ní gbẹ́ kò ní dínà láti ló fi padà tú lórí wípé o ò máa ṣe tó ń ṣe tọkàtọkà. ẹ sì máa wo gbogbo wa la lè jánu fọ́nu sọ wípé à ń ṣe tọ̀hí à ń ṣe súnà ìṣẹ̀lẹ̀ ní jáde ojú ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ńjọ kan tẹ́pẹ́ láti ara rẹ̀ láti mà ṣé lódodo àrè súnà ni wọ́n ni àbí ahlul bid'ah wa hal anta minal muwahhidin am minal mushrikin ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tẹ́pẹ́ yóò tu àṣírí rẹ̀ yóò fi hàn tẹ̀wọ̀ éèdì tó sọ fún un ṣe. ọba ta níbi kàkà tó nà tó sọ pé ṣe kò sí nǹkan kan tó dọ̀ ọ̀pọ̀ pẹ̀lú ẹ̀ tó kò sì sí nǹkan tó dáa tó tí wọ́n mọ ìyàmá tọ̀hí tí wọ́n ti jẹ́ pé láàrin rẹ̀ sí nítorí pé lójú àwọn èèyàn a lè sọ ibà ti tọ̀hí ìwọ nígbà tá a ní nǹkan tá à ń balẹ̀ fún a lè máa papọ̀ mọ́ra súnà wọ́n gbà tó ala pé ló wa. nígbà ti rí ọkọ ọlá ọkọ ọlà ọ̀ náà ni àti òhìn wọ́n súnà ọ̀ àti ọwọ́ oníkálukú wa ìbá àjọkùnrin ìbá gbogbo nǹkan tá a lọ fira wa ṣe láyé àbí tí wọ́n mú wa ṣe gbogbo kò tá a lọ àbí tí wọ́n fẹ́ gbé bọ̀ wá lọ́rùn eléyìí tí ó mú ká fi tẹ̀wọ̀lẹ́dì sílẹ̀ ká fi wá ṣe pàǹṣẹ ṣéèrè bẹ́ẹ̀ ká gbà bẹ́ẹ̀ ká gbà o ẹ pé kí gbé lọ́jà kọ́ lọ lu aago gbàǹjọ́lé lórí èmi ò ní nǹkan tí mo fẹ́ fi ṣe o torí tá a bá sáyé tán á ti àpèyà àmà eré lásán láyé yìí ẹni tó bá lọ ń padà já sí pé ọgbà yìí ọgbà ẹ̀yẹ ọgbà jógbàjà gbajúmọ̀ láyé àmọ́bi tó padà parí ayé rẹ̀ sí lálùkìlẹ̀ àmàdínà kí ni táwa ìkórìrì ní dáadáa. bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan tó ṣe láyé gbogbo ibi tó fi ra rẹ̀ bà bí wọ́n gbé ọdẹ tí ó mú kó fi súnà yìí sílẹ̀ tó fi padà jọ ń bí díà má gbà ó má gbà ó ìjáfara léwu tó o bá ti torí ayé tó padànù ọ̀kẹ́yàmà òní rẹ ní bọ́ọ̀dà rò. gbà mí ó lè jẹ́ pé ọ̀kan nu pọ̀ ẹ̀sìn ilẹ̀ Yorùbá yìí bí kò bọ́ tó jẹ lè má mú lò bí kò sọ pé ọfẹ́ jẹ àbájá fèrè bí kò fẹ́ sọ pé ọfẹ́ jẹ arọ́wájẹ àdínì ọfẹ́ jẹ àgbà làdáni adínikírun àbóyè wo ló tún wà náà. mọ́kútí tó gbogbo orú àwọn nǹkan wọ̀nyí sẹ́gbẹ̀ẹ́ ike bíi tí wọ́n ti fẹ́ jẹ gbogbo àwọn oyè èso oyè bá nínú ìfà àmọ́ wọ́n ti ṣèkìláìdì nílẹ̀ Yorùbá tó ọmọ ike tó bá débẹ̀ yẹn ọ padà fi súnà ó fi ha para ọ sọ sí papọ̀ mùsùlùmí ọmọ dúró kọ. tó bá gbà wọ́n sọ ipò tá a fún ọ yìí ò kéde ibi tó ti lọ máa káyà o kọ́ lọ máa mú àwọn ẹ̀rí wá o ní tó ṣẹlẹ̀ ni pé a ní ìjẹ tó ráwọn olùmọ̀lá ní tó ṣùgbọ́n ò ní ká tó fi wá létí o àmọ́ àwọn olùmọ̀lá ní mo rò kó yé wa <laughs> tọ́ba tí wọ́n ti rádaràdá tá a ti dágbàdàgbà pé níta ń ṣe tí ọba da àmọ́ pé bàbá ń sàlẹ̀ odò ọba sọ kí ló dé màdínà wọn ti jáde níta ń ṣe ọba da bàbá màdínà ọba sọ ọ̀dà níta wọn fẹ́ wọ́n sì máa fi páàsì bíìlì bíbíà bíìlì ṣírùkù bíìlì àti àwọn èèyàn jẹ́ torí di ẹlẹ́yìí sọ ìmọ̀ rẹ kí màrí ó lè bá a sọ kẹ́ni tó ṣe kó dúró sí òdodo tí lọ́ọ́ bẹ́ẹ̀ fi ṣe ipò lásán wa láti ló pé wa torí ká lè bá àrà lè jẹ́ wa sí. ilẹ̀ yorùbá ń bì ẹ ẹbọ díẹ̀ sí díẹ̀ ni ẹgbọ́rọ̀ jáàní náà má tààrà torí pé tí wọ́n bá ti fẹ́ ẹbọ díẹ̀ sí díẹ̀ bọ́nu bonu dídí lama má tààrà sunna díẹ̀ dídí àdíẹ̀ ẹ̀rọ má tààrà ìgbà gbọ́dọ̀ nínú sallallahu alaihi wasallam sọ pé فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في tó ń kurukú ẹnu sáwọn èèyàn pé ṣáàt kúrò lọ́mọ tí ń jẹ́ ṣáàt ó fẹsẹ̀ nílẹ̀ alimami nàzárí lọ́gbà wa ó fẹsẹ̀ nílẹ̀ dáadáa adúgbò fún Allah wọ́n ni ọmọlúwàbí làwọn bùkátà la fún ọmọlúwàbí kí ó di fáwọn sọ eléyìí túmọ̀ sí wípé káwá ọ àtọ̀hìn àti sọ̀nà àti gbọ́dọ̀ ya pàṣẹ tí ò ní járe wọ̀ wọn náà ni àṣírí àti àlùbẹ́dà subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. نعم شكرا بارك الله فيك ابو جامع الحمد لله جزاكم الله خيرا àti nípa títọ́ àti nípa ṣíṣe lọ́kọ láya obìnrin tí ọkọ bá pàtì kí ni obìnrin náà lè ṣe tí ó bí tí ó bí ní ṣe sìnà lérè lẹ́kẹta kí ni ìdájọ́ tó wà fún ọkùnrin tí ó ń sanwó orí ìyàwó ó tó ó di kó súnmọ́ tí ó sanwó orí ìyàwó tí ó bí bímọ Béèrè ẹlẹ́karùn-ún, kí ni ìjìyà tó wà fún ẹni tí ó ní ìgbàgbọ́ sí Allah tí ó jẹ́ pé gbogbo ìgbésí ayé rẹ̀ Allah ló bí fún, wọ́n kò ní àǹfààní fún, kò sí àǹfààní fún láti máa kí àǹfààní àti orí ọ̀fẹ́ láti máa kírun, ó ti lóhun nígbàgbọ́. Ilé ìsọ wípé, what is the Islamic perspective? on singing or a song in Islam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè mi ni pé tí a bá fẹ́ gbọ́, a bá fẹ́ gbọ́ bùkátà nínú ilé, tí ó lẹ́tọ̀ọ́ sí ó jẹ́ pé obìnrin ni kí ó kọ́kọ́ fi owó sílẹ̀ Ìjẹ́ ìjẹ́ ó dára kí ọkùnrin ó máa gba oúnjẹ jẹ lọ́wọ́ ìyàwó àfẹ́sọ́nà girlfriend. Ìgbà ẹnìkan bèèrè nílò àìpé báwo la ṣe máa pín oorun láàrin àwọn ìyàwó wa Náà, ìbéèrè tó túnwà ìrà ilé pé kí ni àwọn ọ̀dọ́ kí ni ipa tí wọ́n ń kó láàrin àti pé kí ni ipa tí wọ́n nípa Yorùbá Nation ní àwọn ọ̀dọ́. ní ìgbàdì òbèrè wọ́n ní ìrábùn kẹba fún àwọn obìnrin ọ̀dọ́mọbìnrin wa ní ìmọ̀ràn nípa àwọn tí wọ́n tẹ̀lé àwọn ọmọ ìyàwó Thank you. الحمد لله اللهم يمن وهو الجلباب كل من وابد والمقابل ومن رجل وميه لو alágbègbà àwọn babaláwo àwọn àfáà tọ́lá àwọn ti nà sí ìhà fún wa. Gbogbo Mùsùlùmí haram ló jẹ́ lórí rẹ̀. Wọ́n máa lọ sílé oníyàwó. Nítorí pé àwọn oníyàwó yẹn ẹni ikú ni wá. Alákòóbá sì ni wá. Ẹni tó ti pé tó bá lọ sọ́dọ̀ rẹ̀. Tọ́ka ti léèrè lọ́dọ̀ rẹ̀ lásán. Wọ́n padà nù sọ́lá tó gbójú ọjọ́ tó bá sì gba tó ń gbọ́ òṣìṣẹ́ kẹfẹ́ rí ní ìgbà tó ń sọ̀kalẹ̀ bá nàbì Muhammad sallallahu alaihi wa sallam tí àwọn èèyàn aládàradà bá ń lọ́ àlọ́ máa bá mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ lọ sọ́dọ̀ wọn. bóyá tó fà ń di nígbà tí lọ sí hà yẹn obìnrin wọn múra ní múra mùsùlùmáì náà ẹni tó ń kó lẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ bẹ́ẹ̀ sí. nígbà tó ti mọ̀ pé wà rádaràda báyìí ni wọ́n fẹ́ wò kí ló dé tọ̀gbọ̀ ìwà àwọn mùsùlùmí tí mo dúpẹ́ sí. wọ́n máa gbé jìlbáàbù lọ lé babaláwo máa gbé jìlbáàbù lọ sílé àwọn adébálà máa gbé jìlbáàbù lọ sílé omi lọ́lọ́ ràwọ̀ ló ń wò tẹ̀síbáà lọ́lọ́ àwọn òdìlẹ́ àpẹẹrẹ kó rí bẹ́ẹ̀ o nítorí pé irọ́ lọ ń pa pẹ̀lú ẹ̀wùsọ wọ̀nù ò ní Islam tó bá ti ti lè gbà wọ́n gbọ́ gbẹ́wù yẹn lẹ̀ má fi ṣe bójúbójú. ẹ sì máa kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tó ṣe pé wọ́n múra nímúra mùsùlùmáàtì yẹn ètí pé ìmánì ló débẹ̀ ẹlòmíín nínú wọn bójúbójú ni ẹlòmínú wa bó ṣe ní máa wọ̀ ọ́nù ẹni kọ́kọ́ ló ní ọmọ wọ̀ kọ́kọ́ bá ti lè kọ́ lẹ̀ pẹ́rín yọ bọ̀ lẹ̀ kíkọ́ lẹ̀ lọ́lọ́ àní wọ́n ń jà pẹ̀lú ọkọ̀ gan ọ̀rọ̀ ọmọ yíra wọn ọkọ̀ gbé jìlúbàbù kọ́ jìlúbàbù ẹnu ló gbé sí ní jáde àwọn òbí dà oríṣi eléyìí ká fi bẹ̀rù ọ̀wọ́ tàbí sọ̀rọ̀ wa aṣọ tí ẹ̀ ń wọ̀ sọ́run yẹn kì í ṣe yúnífọ̀mù torí pé tí ò bá jẹ́ pé èèyàn bá gba ọwọ́ ọ̀gbọ́ oníwọ̀ ẹ̀sìn ni èyí ti pé uniform ẹnìkan gbọ́dọ̀ wá wọ sọ pé mọ̀ ń tẹ̀sìn kọ́ máa lọ tẹ̀sìn ọ̀tọ̀ lábẹ́ òfin ọ̀wọ́. wọ́n lè ṣe àwọn lè máa kó ya àwùjọ láì jẹ́ pé àwọn ń sojúṣe bíbọ́ àwọn obìnrin wọ̀nyí ojúṣe bíbá wọn lò ọ̀tọ́ lábẹ́ òfin ọ̀lọ́. Sílẹ̀ àwọn ọgbẹ́ mi kàràǹbà ní lásán ni ló sun débi pàǹkẹ́ ìyàwó lọ. Obìnrin kan gán ju agbá rẹ̀ lọ nípa bíbọ́ nípa títọ́jú nípa bíbálò agbára rẹ̀ ọ̀kájú obìnrin kan gán lọ wọ́n kàn máa mánéjì ẹ̀ wọ́n lọ fẹ́ àwọn méjì ọ̀fẹ́ mẹ́ta ọ̀fẹ́ mẹ́rin torí pé àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn ti jọ ìyàwó mẹ́rin tí lẹ́gbẹ́ rẹ ti tẹ̀lé nìwọlé àti ẹ̀mọ́tí sákàkàkà yẹn ti wọlé wá bá Yorùbá báyìí wọ́n fẹ́ yàwó torí kí ìyàwó lè máa bọ̀ ó lè máa gàrí rẹ̀ adúpẹ́ fún àwọn àpéwọ̀n ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn obìnrin kò sí gbọdọ̀ wá ṣe o tọ́ tọ́ ẹ̀yin ọkùnrin ẹ̀jẹ̀ yarí ẹ mẹ́jọ wọn fi ń ṣe yẹ̀yẹ́ mọ́ ẹ mọ́ ká ti sọ̀rọ̀ yẹ̀yẹ́ lónìí ẹ ṣe ṣòkòtò yín kó lè kọ́ mẹ́jì yẹ̀rì à obìn obìn náà ni wọ́n ra bẹ́ẹ̀lé ìwọ náà jẹ mámẹ́là lọ́mọ pọ́ńtìlà pé kí ni àwọn òrìlà ẹnìkan ó yẹ dáàbò sípò wọn ìyàwó yìí lẹ́yìn àbí kí ló ṣẹlẹ̀ ó ní ìyàwó ní bọ̀ ó ní tó ń bọ̀ àwọn ọmọ láti bí ọdún mélòó sẹ́yìn torí pé iṣẹ́ òun ọ̀dà òun tiẹ̀ wá ma kí ni dùn mọ́ ma àbí kò ń filẹ̀ nígbà tó ti jẹ́ pé kò kú sọ̀rọ̀ wọ́n ní à ìkà ni ibi wọn náà lọ́mọbìnrin tó wù ọ́ pé nígbà tó máa rẹ bá délé ọkọ oníkọ́ máa bọ́kọ rẹ̀ ó ní àwùjọ ìlà òkè wọ́n ti wá gbà kíyàwó ti ọmọ abọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà wọ́n gbà pé ká tú ọkọ àti ìyàwó ká ní ìgbà tí ọkọ ọba ti máa sojúṣe níná lórí ìyàwó rẹ̀ wọ́n ń pè ní al-i'saru bil-infaq tí ọkọ ọba ti lè bọ́yàwó ẹ̀sùn ọ̀ka. ìbálò kókó nínú kókó tó fi fẹ́yàwó nù ó ní fìyà jẹ nípa àbálòpọ̀ o ti wá pa ìyàwó tí o ti tọdún mẹ́fà tó ti sí aṣọ rẹ̀ wò ọ̀wá ń gbé kólúkẹ́ lábẹ́sí dèrò mú òǹgbé wọn ká hòtẹ́ẹ̀lì ọ̀dà tó kọ̀ gbádùn. lábẹ́ òfin ṣẹ̀ríyà o tún tọ́ka sí yín ká nítorí kóbìnrin yẹn ó lè ṣubú sínú pé ọmọ ṣe zìnà látàrí kọ́kọ́ tó ní òbílà fún ntí dídènà dènà kò ní rọrùn àfi ká dé títí rẹ̀ di ọ̀ràn yẹn yẹnni kí alẹ́ dènà obìnrin yẹn máa ṣe dènà àfi ká tú òun àtọkọ yìí ká ó lè bá a lọ fẹ́ lómi ìdí ọ̀kà kún ó ti dọ̀ràn yẹn tó ká tú wọn ká. ẹlòmíín ó sì ní kíyàwó tó máa rán ẹlẹ́bẹ̀ẹ́ tó ń kó owó tó ti aṣọ rẹ̀ wò tòjọba tí wàá di báwọn á tún wọn ká ni o ẹni tágbára rẹ ọba ká ọgbọ́dọ̀ fẹ́ àwọn méjì kọka ọgbọ́dọ̀ fẹ́ àwọn mẹ́ta kọka ọgbọ́dọ̀ fẹ́ àwọn mẹ́rin wọn ń fìyà di àwọn obìnrin púpọ̀ púpọ̀ láwùjọ àwa Yorùbá yìí wọn náà mọ nǹkan tá ń ṣe fáǹtì rẹ ọmọ ntójú àbúrò rẹ ń rílé ọkọ ọmọ ntójú ọmọ rẹ ń rílé ọkọ báyìí wọn náà sì mọ tó ń fojú ìyàwó rẹ rí báyìí torí kìí ṣe gbogbo ọkùnrin ló lè sàmì irun tó ń ṣe fún ìyàwó rẹ ọlọ́run ó jẹ káwọn ọkọ ọmọ rẹ náà ṣe fún wa ṣé gbogbo yẹn ló lè sàmì ṣe gbogbo yẹn torí ká lọ́pọ̀lọpọ̀ ìyàwó ń bọ̀ ìyàwó ń gàrí rẹ̀ yóò tún máa lò jàǹdùbà ọ̀yẹ́ kó rí o ọwọ́ aládùn ààrẹ ọgbà yọ gbà káwọn fẹ́ni tí ó kùnà láti ṣàdúrà borí ara rẹ̀ èpè lè máa wá bá ojoojúmọ́tìlẹ̀ ọlọ́hù bá má ní màlẹ́kà méje sọ̀kalẹ̀ tó ń ṣàdúrà pé ẹni tí máa ń ná nínú tó ló wá fún kọ́ máa ṣe àlékún fún wa ẹni tí ọ̀nà ń kọ́ kọ́ máa fi parun títí wọn irú èpè lè wá máa bọ̀ ìwọ ànáwó léyàwó lórí ìyàwó ní náwó lé ọ lórí àwọn mọ̀lẹ́bí rẹ wá ní a ah, tẹ̀síkọ́lẹ̀ ti gba sáńdé ó gbé sáńdé délé ọlọ́ọ̀ òun ah, àdúrà tí ọmọ gbà ìwọ tó ọ̀nà lé lórí àdúrà rẹ ò ní gbà tó gbogbo obìnrin tó bá ti wà lọ́dọ̀ ọkùnrin tọkọ ọba ti máa ń sojú sí nǹkan tó yẹ kí wọn náà ṣe ni pípẹ́ lọ bá àwọn olùmọ̀ kẹfẹ́ jọ sùn tó bá wíwíwí tí ọba gbọ́ àwọn olùmọ̀ yẹn wọ́n tu láti ọkùnrin yẹn láti fi obìnrin yẹn lẹ̀ kọ́kọ́ lẹ̀ inṣàlá yọ̀ọ̀rọ̀ kọ̀ míì àwọn àṣà ká má bọ obìnrin ká má tọ́jú obìnrin yẹn kò sí ní nàìjíríà tẹ́lẹ̀ àwọn àlú òkèèrè tó wà ń tòsí wa lọ́wọ́ bí irú àwọn republic of benin àwọn ẹgbẹ́ yẹn obìnrin ń bọ́kùnrin obìnrin ní ọgbàlẹ̀ obìnrin ní ọmọọta sọ sọkùnrin lọ́rùn tó irú lọ sí nàìjíríà ìtẹ̀lẹ̀ àwọn amabi sákàkàtà ti dé wá bá wọn yẹn ọkùnrin ò jí títí aago méjì lọ́sàn ìyàwó ti wà wọ́n ní ọkọ sanwó sọdá pé fún yàwó títí yàwó fífi ma kò sí wàhálà bẹ gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ tọba kú nínú àkọ́kọ́ dá ọkọ yọ nínú dúkìá rẹ̀ òun náà ní gbèsè sọdá ìtọjọ ìyàwó rẹ̀ ìyẹn tọba ti sọ pé yẹ báyìí ni màá fún tí ọba sọ pé yẹ báyìí ni màá fún wọn mú sọdá kò lẹsẹ sọdá àpéjọ yẹ irú obìnrin yẹn nígbà tí wọ́n fẹ́ yẹn iye tó yẹ kéwò rẹ̀ ọgbà òun náà ni wọ́n mú nínú owó rẹ̀ kó tó di pa lógún. ọ̀pọ̀lọpọ̀ ìka ni wọ́n ó ti fẹ́ yàwó tó ń torí ń tọ́fẹ́ rí tọ́ba wa náà sì sọ sọ̀dá sí pé sọ̀dá sí kí ni má náà ló ṣe dáa nítorí ọkùnrin bá ti ń fẹ́ yàwó kó tó di pé yàwó lọ kó bá ń lé ẹni kó ti sọ sọ̀dá sí yóò ti máa wọ pé ìyàwó tó ń di rí rí rí kí ni bàbá rà abẹ́ ẹ̀fọ́ dàrú máa san sọdáàkì san sọdáàkì kíákíá onídìí ká máa dágbà sí i. wọ́n lẹ́ni tó gba ọgbọ́n ọ̀gbọ́ ìgbàgbọ́ rẹ̀ sì lágbára ṣùgbọ́n kò ní orí ọ̀fẹ́ láti máa ṣe sọ̀dá ẹsẹ̀ mùsùlùmí káfíìrì lásán gbàgbọ́ wo lọ dára yìí. lẹ́yìn náà tó gbẹ́dẹ̀ sọ̀rọ̀ wọ́n ní kò lórí ọ̀fẹ́ àwọn mùsùlùmí kọ́ ló máa ń ṣèdè yẹn àwọn kiri ló máa ń sọ bẹ́ẹ̀ orí ọ̀fẹ́ bá wò ó ń pẹ́ lójú orí tó sanwó tó àwọn mùsùlùmí àwọn ò lè jẹ́ mùsùlùmí ẹnìkan ò lè jánu sọ pé wọ́n gba ọ̀wọ́ ọ̀wọ́ tí ìbá fẹ́ yóò ti sọ láti nìkan o sọ láti yí nǹkan yọ kan ní nínú àìníye nǹkan tá pé jọ sọ láti náà lọ́wọ́ ajá pọn lọ́pọ̀lọpọ̀ yìí ẹni tí ìlú àti ìsìnkọ̀lẹ́ ẹbí ta lójú pé káàkiri ni ọ. Tọ́lá ti kú ń bá àní ti sọ̀ láti sí la. Ẹnìkan ìdákúrekú ni sọ̀ láti rẹ̀. Ìmọ̀ àtàkùbà láṣẹ kẹfì ìdàrí. Ètò bá sùn oúnjẹ mi náà bí ìṣá yóò ṣe. Ṣé Mùsùlùmí ni? Kìí ṣe Mùsùlùmí. Sọ̀lá wá sí márùn-ún wọn ní ká Márùn-ún yẹn kọ̀ gbọ́dọ̀ tẹ̀. Tọ́lá ti tẹ̀ sí ṣe Mùsùlùmí. gbàgbé ẹ̀ tọ́ba kú ẹni bọ́dì ọ̀gbọ́dọ̀ lọ́bẹ̀ ẹ̀yin oúnjẹ kújẹ afòkúsowó àwọn afá aládùá má lọ òyìn gbà tó ẹgbẹ́ ilé ìkúkú sí lọ́gbà mí. wọ́n á ní káṣá ní ọmọ ìyá wa ọmọ ìyá yín di ọ̀nà ajá ẹ gbọ́dọ̀ débẹ̀ sọ̀dáṣù jẹnáza ẹ gbọ́dọ̀ débẹ̀ torí rẹ̀ yé wa láti ayé ń pé mùsùlùmí ni ọ́ káwọn mùsùlùmí ó lè bá pé síbi òkú rẹ láti ti sọ láti jànáza kíọ́lá bàbá kú. wọ́n ní kí ni ipò orin nínú Islam ọ̀fárámánì ọgbà ń padànù ó pè ní ranù àgbèrègbè láti sọ̀rọ̀ ọba rẹ̀ tọ́pọ̀ ọ̀tọ́ lábẹ́ òfin ṣẹlẹ̀ tọ́ wọ́n ní fẹ́ gbọ́ bùkátà nù mọ̀lẹ́bí kan tọ́tọ́ ká pé obìnrin ọ̀kọ̀ọ̀kan fowó lẹ̀. obìnrin báwo ṣéyàwó ìyàwó sọ́kọ bùkátà ọ̀lẹ́ afẹ gbọ́sẹ̀ tó kájọ máa dáwó káfọ́ wọ́wọ́wọ́ lọ́wọ́ fi má ní yorùbá lẹ́bù rárá bùkátà ní ọkùnrin ní máa gbogbo táàbà tó bàbá ọmọ ṣe àbùrọ̀ ránṣẹ́ kí lọ dọ́jà lẹ̀ nígbà tágbára kọjá. ẹ mo rò pé ọkà nìyọkà náà. kọ́ lọ ọmọ ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ la lè ṣe a máa ní ṣe torí ìyúnra ìyúnra pọ̀ fún Yorùbá sákọ́jì alẹ́bù olówó tó yúnra wọn ní kí ọba wá sáàrin ìjà bẹ́ẹ̀ o lè máa bá wọn fẹ́rù lọ di mọ́tò ọmọ amówó wálé o lè mí kọ́ ọ́n tàkà lórí bí Yorùbá lẹ́bù ìyá tó ti jẹun kọ́ lọ́gàn nìkan máa ń kíá kò síbi tó ń sàwọ̀ ó tún máa yọra bẹ̀rù pọ́pọ̀ olóyún ní ètò ọmọ àgbà ó ní àwọn olùdílà ọ̀dọ́nù. ok sínú pàmàṣẹlẹ àti pàmàjáde sínú pàmàṣẹlẹ àti kí àwọn ọmọ gàárì rẹ èwo ló pé ó kó wà masha allah la quwwata illa billah gbogbo ẹni greenland àwọn owó warawara làwọn wá àwa owó tó máa ń ṣe wàhálà rí tó warawara kò sí ọmọ tó kọ́ àgíríkì jáde ó gbọ́ ọ̀fẹ́ lọ fáàmù kó wa lọmọ tó kọ́ ẹnjìnírìn tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé à ń tara wa dànù púpọ̀ púpọ̀ kò sí ẹkú rí bẹ́ẹ̀. torí rẹ̀ ọ̀rọ̀ fọwọ́wọ́wọ́ kọ́wọ́ lè mọ́ ọ̀sẹ̀lẹ̀ ọkọ náà mọ̀ gbọ́ bùkátà lé gbogbo nǹkan tóbi ní bá fẹ́ ṣe kọ́kọ́ rẹ̀ kọ́má rẹ̀ nínú nǹkan tí wọ́n ń bùkátà nínú fámìlì wọn tó bá ṣe láti inú wá ipò ńlọ́wù tó ń fẹ́ ṣe kò sí wàhálà mẹ́. àmọ́ pé a èmi ti fi ewé lẹ̀ wọ́n náà fi fi ẹ́ lẹ̀ kò sí sọ́jọ́ bẹ́ẹ̀. eléyìí òfin ṣẹ̀ríyà. wọ́n ní káwọn lè ti ta àwọn lè ti máa jóúnjẹ obìnrin táwọn fẹ́ fẹ́ lẹ̀ kó tó ti kọ́ wọlé àbẹ́rẹ́ ní nǹkan bẹ̀rẹ̀ ìbàjẹ́ kó tó ti pọ́n wọlé lòun ti bẹ̀rẹ̀ tiẹ̀ àwọn ìgbọ́ wà lé láǹkọ́ o. pé kọ́ ọ máa bọ́ kọ́ ọ máa tọ́jú ẹ̀ gbogbo láti lórí àpò rẹ ló ti máa jáde ẹ̀yìn ẹnìkẹ́ni tó mo lè ti máa jó jẹ rẹ̀ lájẹ ẹlẹ̀. a wàláhi mọ̀ṣíkìlẹ̀ ẹ̀mí ti kú wo obìnrin náà ti bá ti pé wọ́n gan ọ̀gbìn etí kan wọ́n máa bọ́ géńdé bóòlù ó ti pọ̀ tó lọ́wọ́ rẹ̀ bá kò sẹ́ni tí a jẹ́ nu fámìlì sí ó ní torí pé ọkọ wọn dà ní wọ́n má gbà mọ́ lọ ẹgbọ́rọ̀ ìgbàkúgbà nù ẹni tó bá gbàgbàkúgbà ó rí dáadáa ọ̀rọ̀ kọ dáadáa torí de eléyìí sẹ́rí tí ọkùnrin bá ń mójútó wíkẹ́ ni wọ́n fẹ́ tọ́jú lé á lè dìjọ́ mọ́ wa bá náà ò ní jáde jọ kankan ọmọ ní nǹkan wá ní. àmọ́ lọ́sẹ̀ láti sọ́ra lẹ́sẹ̀ rẹpẹtì ó rí ní ẹran pè lówó ó tún máa bẹ̀ ìyàwó rẹ̀ ìyàwó ká àníírí ìkàjà lọ́fẹ̀ẹ́. rẹ̀ ọ̀dọ́wọ́ rẹ̀ ṣe ń tọ́ yẹ kó o ṣe ọ̀wọ́ lọ́la lọ́wọ́ má jọ́njọ́ obìnrin kan o tọ́ba ti lè jọ́njọ́ obìnrin kan tó o sì fẹ́ tó ti tó ti síwájú nínú àkọọ́lẹ̀ kò ní fẹ́ ó fi orí rẹ̀ gba àwọn ìgbé gbóná. èyí tó tọ́ bá wo iye owó tó ń ti nílẹ̀ lé tó ń fi ń palẹ̀ máa kọ́ fẹ́ o tó ń padà fẹ́ o yọ́ọ́ máa dí ní òru gàjọ́ sépè kan. tòótọ́rí di eléyìí má jẹun jẹ obìnrin kankan. èyí tó ń fẹ́ gan wọ́n lọ́ọ́ máa kọ̀ kí èso ní ọkọ̀. lóbìnrin bá wọ́n máa fi ṣe kàdíjà sàkójú ẹgbẹ́ yẹn ya wa kàdíjà ẹ̀yàn ni ẹ̀yàn ti làwọn sàhábà ti ń ṣiṣẹ́ wa náà ti ń ṣiṣẹ́ níbo lànàbì ti sọ pé máa ná lé mi lórí òun sọ gbówó rẹ̀ lẹ̀ tòlẹ́yìn wa gba náà ìwọ́n tiẹ̀ tó bá wọn halẹ̀ mọ́bìnrin tó máa lé ọ tó bá máa náwó lé mi lórí máa lé ògbòrò jáde wọn ní bó làwọn fi máa pín oorun láàrin àwọn ìyàwó àwọn ọjọ́ kọ̀ọ̀kan náà ni ọjọ́ kọ̀ọ̀kan ọgbọdọ jíjọ méjì méjì mẹ́ta mẹ́ta ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àfi pẹ̀lú fọwọ́ sí àwọn ìyàwó tí wọn bá ti fọwọ́ sí ọgbọdọ dáhùn ìjọ kọ̀ọ̀kan náà ilé ìjẹbù ti jẹ wọ́n ní kí ni kò dáwọn eh, kí ni pátáwọn ọ̀dọ́ lè kó níbi àti dálẹ̀ yorùbá lẹ̀ sọ̀rọ̀ lẹ̀ yorùbá làwọn bá yín sọ ọlá ń bá yín sọ̀rọ̀ ẹ̀ ẹ̀yẹ́ tí ẹ ń máa béèrè jẹ́ kó o béèrè bẹ́ẹ̀ fẹ́ dá orílẹ̀-èdè ẹ̀ bọ́ọ̀lẹ̀ abẹ́rẹ́ nǹkan à ń yín sọ̀rọ̀ ìsìláàmù wa gbé béèrè kíbi ẹ̀ kúrò kó ní kí ni nàṣíhà níbi mímá wọ́tẹ̀ láwọn ọmọ yahoo yahoo. Ah, nàìjíríà náà ti fi ra rẹ̀ oríṣi ẹni tí ò bá gbọ́ lẹ́rọ̀ irú wa máa gbọ́ lélẹ̀. àwọn eléyìí ń lò wọ́n ni wọ́n ń lò wọ́n ni láì jẹ́ para. àtàlámọ̀ fún ọmọ wọ́n lè sọ pé lẹ́yìn wọ́n ti lò pọ̀rọ̀pọ̀lọ́ wọ́n ti lè lẹ́yìn pọ̀rọ̀pọ̀lọ́ wọ́n ti lọ ilé òkè ẹ̀yẹ kó wọ́n ti lò gbàtà ìṣológun ọ̀pọ̀ kò lè yé wa hmm, kò lè yé wa ẹ̀yin obìnrin ẹ ṣọ́ra yín sẹ́yìn pé ẹnìkan ládùúgbò fẹ́ fi ọ ọwọ́ á pé kò lówó lọ́wọ́ oníjọ́bọ̀jọ̀bọ̀ lápá ó ti torí rẹ̀ ọpátì ọlọ́fẹ́ yàwóyàwó wọ́n bá bá orí rẹ̀ nínú ọgbà sẹ́yìn pé kọ́ máa máa jẹ oyè o. Hmm, hmm bàbá rẹ ní lágbájá ni kò fẹ́ ọ lẹ́sìn ara ọmọ tiẹ̀ balẹ̀ kò ní tòní tí a bá sọ̀rọ̀ sí lọ́wọ́ ni a ẹ̀yin lẹ́rí bẹ́ẹ̀ o olówó lè mí máa o ọmọ kan tó ti ẹ̀jẹ̀ jẹta tó gbé bẹ́ǹtì tí ń fi mú wọlé tó gbé wọ̀ sẹ́yìn o lè mí fẹ́ tó fẹ́ fẹ́ bẹ́ẹ̀ o ní màá fẹ́ láti gbà táwọn bàbá náà ti fáwọn ọ̀fẹ́ àbá lọ́ba lọ́mọ ẹ̀ńbílóòkù ńláńlá kan wá tó wọ́n bá gba pé one one thousand ló kún bẹ́ẹ̀ bàbá náà lálé mi nìkan ẹlẹ́yìn nìkan náà ní bá mi ọba kà bàbá wọ́n ó ti tẹ́yàwó gbogbo ẹ ní mọ̀pẹ́ ti tán ọmọ ẹ ní mọ̀pẹ́ ti tán ọmọ ọba gbé kòròfo rẹ̀ ránṣẹ́ sí wọ́n ti fọ́ abẹ́ wọ́n ti fọ́ ọyàn wọ́n ti fá gbogbo ẹ̀ lọ wọ́n wá gbé kòròfo ránṣẹ́ sí ẹ̀mí ti lọ. àwọn òbí mi náà kúkú gbádùn tó ẹni tó lówó jù ní ọ̀fẹ́ tó gbogbo àwọn sara dáradá kátàkátà yẹn kò ní tuma idha ja'akum man tardawna dinahu wa khuluqahu fazawwiju ẹni tẹ bá yọnu sẹ́sìn àti ìwà rẹ̀ tó bá kó lọ́wọ́ afẹ́fẹ́ ọmọ yẹn fi kàn ètí islam ní kẹwò ìwà àtẹ̀sùn ọmọ yahoo yahoo owó burúkú ló ń wá iná ní sì fi ń jalè pólè tó bá fẹ́ yahoo tó ọba ní rome material lò ó lè lu ọmọ yín tó nítorí pé òun ti kà wọ́n kú pé gbogbo wọn náà báwọn ọ̀gá rí kan lòun ò ní fẹ́ kú tó nítorí bá ti wà abẹ́rẹ́lẹ́gùn náà la lè lò fún nǹkan tí ó dé ewu tó lè dé torí ẹ̀ abẹ ọ̀wọ́ kọ́mọ̀tò wa sọ láàbù tó àwọn obìnrin kan ní tẹ̀lọ́rùn ẹlòmíì ọ̀sẹ̀ ìgbà tó bá fẹ́ wọn sẹ́ni tó bá gbé mọ́tò jìnnìjìnnì kan kọjá nì tòótọ́ wa pàdé ẹ̀rí pé àwọn ọmọ olójú kòkòrò àwọn ọmọdé aláàlá kó gbé àwọn yìí. elomi tó bá ti lè jókòó lórí àga tó ní kó jókòó gbogbo òróró ara rẹ tó fẹ́ fún yóò ti kó lára rẹ kó tó sọ̀kalẹ̀ nítorí kòkòrò tó gbé ọdún di rẹ ìwọ náà nìkan máa dáràn bàyọ̀ lọ́kàn ni pé ní dáràn ó tún kó bára kó bára oko ẹni tí ọ̀sẹ̀ bì lójó kú bì nínú àwọn mọ̀lẹ́bí rẹ lẹ́yìn náà ìyàwó yàwó tí ti tó kẹ́ ẹ́ àwọn òsì ní sẹ̀yìn àbí wọ́n wà mo náà wá wà tẹ́lẹ̀ bá wọn wí á ẹ ń bẹ̀rù wọn ni tẹ́lẹ̀ bá wọn wí abẹ́ bá wọn wí ẹ̀wọ̀n ọ̀dá wọn wọ́n ti tẹ́lẹ̀ mí lóko o. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك